adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ti ọpẹ́ tó sí atọ̀rọ̀ ìgbẹ́ àti ìgbẹ́fọ́ àdúgbò wa Muhammad sallallahu alaihi wa sallam àti ọlọ́run àti oṣù tí ó gbé àti àwọn ará rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo yòówù tó wá jọ ọmọ Islam tó ti jẹ́ òkúròdè fọlá ti àjọ wà nínú wa. gẹ́gẹ́ bí nǹkan bá lọ lórí àlàyé lórí gbólóhùn ọlọ́run sọ pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run bá tóbi pé olùdọ́jà gbogbo ẹ̀dá lóní ìrànlọ́wọ́ bí wọ́n ti pọ̀ tó òun náà ní olùtọ́jú wọn olùwẹ̀ wọn aṣọ tó fi díẹ̀ nínú tí a ti ṣe ní aláṣẹ pípé a ti sọ ọ̀rọ̀ bíi oríṣi mẹ́wàá ní àná ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlá lórí rọ́bìlà alẹ́mí òun náà ní níta ní bàyá nìké inú ìlú tẹ̀lé ẹ̀sìn láì sísàlàyé apá kan nínú àwọn ojúkànnà tọ́lọ́ ń gbà tọ́jú ẹ̀dá tí ò ṣe sọ̀tán. tó a ti sàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ẹ̀ onáàlú pé ọlọ́ọ̀ba ló dá wa ó sì tẹ̀sà ló ti dá wa torí kọ́lọ́ọ̀ba àdìgbẹ́ lọ́sọ̀ pé wọ́n rọ̀ bùkà yẹ pẹ̀lú kùmá ṣá òwe ẹ̀ náà. ما كان لهم الخيرة سبحانه وتعالى عما يشركون ọlọ́run bá tó jẹ́ olùtọ́jú rẹ̀ ìní ń dá ntọ́ba wù ntọ́ba wù tọ́bọ́ sínú èrò rẹ̀ ìní ń dá ntọ́ba yóò fi lẹ̀ láì dá yàrá mọ̀mọ́ kánà wàmọ́ yẹ kúrú wàmọ́ lọ́wọ́ kánà kéèké yẹ kúrú ọlọ́run ní mọ̀ sí ibi bẹ àti iṣẹ́ ọmọ bẹ àti iṣẹ́ pé tọ́ bá ń bẹ bó lè ṣe ọmọ ó ní mọ̀ sí lọ́dọ̀ pa àwọn òwe pé ọlọ́run dú làálù lè máa ń lu àlè àwọn ọmọ nọ́mbà tí a bá wọ náà tí wọ́n máa fi gbòòrò ìlú wọ ọlọ́run táwọn mọ̀ ta ogbe mọ̀rẹ́ ìyá ẹ̀ mọ̀kọ́ tí ẹ̀ fáwọn láti òbí ẹ̀ láwọn tún lọ sí ìdíje ayé ní káwọn fẹ́ wà padà àwọn òṣèré ọlọ́run ní wà lọ́wọ́ sábà dá wọn padà sílé ayé ńlá làálù lè máa lù wá ní níta ni wọn mọ̀tẹ́ mọ́ iná wọn tó pàpà dé tó túmọ̀ sí pé àyíká máa ká ní wọn máa tó ẹkú ní wọn máa náwó ká ní ṣe ẹbẹ̀ kú ọlọ́run ní mà sí ìdí ń bẹ àti ìdí ọ̀mọ̀ bẹ àti tó ṣe yí pé tí bá ń bẹ wò lè lè tó túmọ̀ sí pé wàá rọ̀ fúkà yá kálukú máa yẹ ká ntọ́gbọ́sí nù pé ọlọ́run tọ́gbọ́sí nù wù ọlọ́run àdúrà dúró fi tọ́jú pé wọ́n náà fẹ́ kọ́ ẹnìkan ní jẹ́ àbùjẹ́lẹ̀ ẹnìkan ní jẹ́ àbùjẹ́lẹ̀ ẹnìkan ní jẹ́ káàlì sára wọ́rọ̀ bùkà yá kọ́lùkù máa yẹ ta ibi tó ti bẹ̀rẹ̀ rírì ẹ̀dá rẹ̀ nìyẹn ntọ́ba wù mí ń dá yóò tún wá kẹta ní nǹkan dáhùn àwọn kájà wọn àdúgbò ọlọ́run àwọn kájà wọn àbá àwọn kájà wọn ọba lóríṣiríṣi ojúgbọ́nà kanu asọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ afẹ́fẹ́ ló dúró àti tọ́pọ̀. ẹlẹ́ẹ̀kejì náà ni pé gbígbèrú fi ń ṣẹlẹ̀ sí ẹ̀dá látìgbà tọ́lọ̀ bá ti dá yóò máa dàgbà sókè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi dá sí tọ́lọ̀ pé ó tó wa ọlọ́run ní kọjú ẹ̀ láwọn àti yẹn tí ó sì èmi nílẹ̀. ẹ sábà wọn náà ní èèyàn adé èmi ò lè dúró gbogbo ọjọ́ fi ọ̀dọ̀ lọ ọjọ́ tí wọ́n gbàjọ́ wá ti pé bó ti ṣe pẹ̀lú Islam tá a bá ti mọ̀ pé oyún tẹ́ lára obìnrin kárí tó ti jọ ẹ̀dá yóò ti jọ èèyàn á fún lóko ètò kíláàsì ká kéde ẹ̀fọn wọn torí wọn ó pè jáde níjọba ìjà ìpìyà olóko yẹn ó sì pè mọ́ yẹn tá a bá kọ ní bá bomi irú ọkọ náà láàbùn níbàámu sí ìta mọ tá a wò pé a eré ìrújú àwọn ọba kọ́ni bábo ni àwọn àkúndó kọ tọrọ tọkùn ọjẹ obìnrin òkú jẹlẹ bí tọ́lẹ̀ àtù ọkùnrin lè jẹlẹ obìnrin lè jẹlẹ bí dáàlù obìnrin lọ́kọ́mọ̀ ẹ̀lẹ́kọ̀ ọkùnrin náà lẹ̀ nígbà tó ti fi káàmù òkú tọ̀ àbẹ̀hìn àwọn àkúndó kọ obìnrin pé ọkùnrin àti obìnrin lè jẹ bí kẹ́ pé àwọn anátòlá àwọn anátòlá ìtumọ̀ sí pé tá a obìnrin àtọkùnrin àtọbìnrin ní ìtafẹ́ ló bẹ̀rẹ̀ wípé ọlọ́run jẹ̀kẹ́ ló bí ọ kọjáde kú nù ọlọ́run tó gbọ̀ bá jáde kú nù èmi ò dúró gbọ́kọ̀ gbọ̀ bá dúró gbọ́kọ̀ èmi ò bẹ̀rẹ̀ primary èmi yóò di kúkó tó jáde kú èmi ò jáde dáhùn èmi ò lọ yunifásitì èmi ò kúkó tó jáde èmi ò ọlọ́run bá ní ṣe ìtọ́jú kálukú tó ti tó ti ṣe lè nínú ìtọ́jú ọlọ́run ṣe lẹ́yìn ìgbà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n bá bí i tán yóò tún máa gbé àwọn ìgbésẹ̀ kan nínú ìyá sọ́ọ̀lì ẹlẹ́ẹ̀kejì ni nínú ìyá gangan ìdàgbàsókè láti di àtọ̀ tó fi dọ́mọ ọlọ́run ìtọ́jú ẹ̀ gbọ́ bá délé ayé tán gbogbo ìgbésẹ̀ tí bá gbé àti ìdàgbàsókè ọlọ́run náà ẹ̀ tí ò sí ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú ìtọ́pọ̀ jùlẹ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ akọ́pọ̀lọpọ̀ ẹ̀ táwọn sàdìtọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí ìpẹ́ ọlọ́run ọ̀pọ̀ bẹ̀ẹ́dẹ́ yẹn láti máa bàbá lórí nítorí ìtọ́jú ọmọ ẹ̀dẹ́ yẹn ẹ wò lásán ó ní ti ṣe ń

tí ọmọ ẹjọ oúnjẹ tí ọmọ ẹjọ jáde lórí ilẹ̀ tó ìwọ kàn mú àgbàdo ni àgbàdo tí ìṣe dá àgbàdo ó fi ti èmi ò kú tí ká dára jẹ èmi ò dùn ẹwà jẹ nínú ẹ ọgbọ́n ìmọ̀ ọlọ́run dà bọ̀ ọmọ ìdí ènìyàn tó fi yàtọ̀ táwọn ẹ̀dá yìí jẹ̀dọ̀ gbé orí ìlú pẹ̀lú. bẹ́ẹ̀ náà yìí sọ ọlọ́run tí ń sọ fẹ́ dà ọkọjá léèyàn náwó sí ẹwọ sọ lórí ọdẹ ọdẹ àdúgbò ìdílé wa ti ń sọ dẹ ṣùgbọ́n lọ́dẹ náà ìjọba rẹ̀ yóò ìjọba fẹ́ẹ́ fẹ́ẹ́ wá tó <laughs> bàbá eh, head of land administration náà kò ní sọ gbogbo èèyàn ó jẹ́ òde kú. sọ́wọ́ akọ́dì fún ọdẹ kọ̀ọ̀kan kọ́ máa ń mú tó gbogbo ilé kọ̀ọ̀kan lórí kọ̀ ládùúgbò bí wọ́n tó olè ń sọ. báwọn tó ní eh, bí wa mú àbáta àdúgbò kí pa á gbàgbọ́ ní wọn bí mílíọ̀nù sálíkì àmọ́ ọlọ́run ti lè. bẹ́ẹ̀ náà ni bí òde náwó sí tó o sùn lọ́tọ́ ọ̀ràn múlẹ̀ ìrà lè kó bẹ́ẹ̀ kẹ̀kẹ́ lè kó bẹ́ẹ̀ bàbá lè kó bẹ́ẹ̀ onímìnì mẹ́ lè kó bẹ́ẹ̀ jáàpù ní ọba àbójúlé níka ìgbàgbá yẹn òde bí olè kó bẹ́ẹ̀ ọlọ́run ti dá òun yẹn yẹn lè lọ sí ní olè ní ìfẹ̀sẹ̀ wà pé wá ní bẹ́ẹ̀ mú kòkòrò ti kó ti lára tọ́ba ń sọ pé abó ní kòkòrò tí wọ́n á ní kó sí yàn lára wa wọ́n mọ̀ rẹ́ rìn níbo ni òsì ní kòkòrò kòkòrò tí òsè fojú rí gbogbo ọgbẹ náà yà gbogbo ọgbẹ náà yà oníṣe kòkòrò ní jáde lẹ àmì òògùn ní sálángẹ ẹgbẹ ní sálángẹ náà ṣe é ṣe máa tún fi àgùn la ẹnu fáìlì tàbátì àgùn la alẹ pé atẹ́jú gbọdọ̀ lẹ́nu fẹ́ẹ́ ti gbọdọ̀ àkàrà ọmọ kan wàhálà kàrà àti gbọdọ̀ ìlú pa tẹ́yẹ́yẹ́ ikùn wa gan kòkòrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́wàá tó kòkòrò ń bẹ́ẹ̀ àlè oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ òbí dàjẹ́ àrùn gbogbo ẹ̀ wọ́n fẹ́ fẹ́ wọ́n gbọ́dọ̀ fún mẹ́ta wàhálà ni tó bàbá ńlá mi fẹ́sẹ̀ gẹ́gẹ́ ọlọ́ọ̀ni ń fẹ́ ẹ̀dá rẹ̀ ní dáàbòbò ojú fẹ̀nà kan náà bá fi ń fi ìdáàbòbò fún wa ojú fẹ̀nà tó pọ̀ ni nínú ẹ̀ náà tún ni iṣẹ́ tọ́lọ́ fi rán àwọn àdébí ọlọ́run ìdáàbòbò lọ jẹ́ fáwọn ọmọ ẹ̀dẹ́ yẹn fa àti ìdáàbò àti ń pa ara wọn àti ń pa àlàáfíà wọn nítawọn ànábì ọlọ́gbọ́n mójú tójú ọ̀gá rẹ̀ náà lè lè sọ kí ìlú ọlọ́ọ̀lọ́kan kó di kejì ọmọ ti tẹ̀lé sí ibi ẹbọ ẹbọ ọ̀dà ogun tó bá wà kèé jọ fún wọn kèé jọ fún wọn bá a fi dúró lẹ́bọ tó nàìjíríà bẹ́ẹ̀ ni láìpọ̀ àná ìbẹ̀rí ibi tẹ́bọ ti gbilẹ̀ lò láìpọ̀ wọn pọ̀ jù ibi tó ti gbé pẹ́ẹ́lí láìpọ̀ wọn náà tó gbé pẹ́ẹ́lí ibi tó ti rìdíù ìdíẹ̀ láìpọ̀ wọn náà tó bẹ́ẹ̀ fà jù lọ ẹbí ẹ̀ ní táwọn àwọn olórí lẹ́sìn ìsábà ti fi àwọn ilẹ̀ yìí lòlá yìí à nǹkan ní òde wù rárá wọ́n máa tó rẹ̀ ń tẹ́lẹ̀ tó ìbá fi ẹ̀dí bá sábà nínú àwọn kan búkú òbí búkú tó àwọn òkú máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ni ẹ bọ́ ilé ìdarí kí máa balẹ̀ jẹ́ ni kí máa ba ìmọ̀ yóò rí ìdí nǹkan jẹ́ ni tó ìdáàbòbò làwọn ànábì ọlọ́run ìtẹ́kọ́ lọ́run fi ràn wọ́n nígbà tí èsì sáwọn ànábì ọlọ́run ọlọ́run tó gbé àwọn lójó àwọn olùkìlọ̀ tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé ń bá jà àfa tí ọba tẹ̀lé ìlàpá àwọn ànábì ọlọ́run nígbà tí ọjà àfa àfa rẹ̀ ní ìtumọ̀ ànábì wọ́sọ̀rọ̀ bá àdìgbò kọ́lá pẹ̀lú àlẹ́lúlẹ̀ máa wù wá sọ́tìl àǹbìyà وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحد وعقل àwọn àfa làwọn tí wọn jogún àwọn ànábì ọlọ́run nítorí sọ̀tọ́lá sọ nìyẹn ọwọ́ àǹtí wá ti pé aṣọ kan wọ́n fi lẹ̀ ilé kan wọ́n fi lẹ̀ o nǹkan oko yẹn fi lẹ̀ o nítawọn ànábì ọlọ́run ti lẹ̀ kéde lẹ̀ náà nì máa ẹ ń bá jogún mọ̀ yẹn lórí ìrì ńlá jẹ o gbọ́dọ̀ àti sọ̀tọ́lá mọ̀ yẹn ìbẹ̀rẹ̀ domi sọlọ́ ó fi òde ìmọ̀ fún yóò wá máa ti ìjà àfàwọn ìfi ọ̀sẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan wà ojúmọ̀nà tó lọ́wọ́ bá fi ń ṣe tẹ́lifí àfọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàwọn ẹ̀dá ẹ̀rọ ìṣúná ojúmọ̀nà tó pọ̀ ní kí òde sọ̀tàn bí ẹ̀yẹ bá a sọ̀rọ̀ lábẹ́ agbọ́n ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá nípa ìṣúná alhamdulillahi rabbil alamin. nǹkan kí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti bẹ̀rẹ̀ kùrán pẹ̀lú ẹ̀ ọlọ́run ti kúló wà lábẹ́rẹ̀ kùrán tòbí tàbátì àdábẹ́rẹ̀ kùrán tòbí ìdájà àbẹ̀rẹ̀ kùrán tòbí náà àdé náà bẹ̀rẹ̀ sura tó fà jẹ yẹn nítorí pé nǹkan ti yẹ alihamudulilayi rabbil alamin gbogbo ẹyẹ pátá ẹ̀tọ́ Ọlọ́run ni gbogbo ọpẹ́ pátá ẹ̀tọ́ Ọlọ́run ni ẹni tó dá gbogbo ẹ̀dá lórí ọ̀nà ọ̀nà ìjẹsẹ pọtó àwọn àlọ́síbi ẹlẹ́ẹ̀kejìlá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejìlá lórí rabbil alamin òun náà ní sáfọ yìí pé Ọlọ́run ti tọ́jú ẹ̀dá àwọn èèyàn kan bẹ àbáwọ̀ ẹ̀dá kan bẹ táwọn náà máa ń tẹ̀sọ̀jú ara wọn bẹ́ẹ̀ bá bímọ kalẹ̀ lọ́kọ̀ ọ̀pá gbogbo ọlẹ́ ara rẹ̀ lọ́ba fún yọ pàlà pàlà pàlà pàlà tí mo lọ́ọ́ fi ẹ̀ lónìí òbí dìde lọ́kọ̀ ara rẹ̀ máa wá mú yàn ó náà ti fẹ́ di yàgò kídà ìdàgbàsó tó ìlú bàbá wọn. àwa náà gbìyànjú lábá ti bímọ abẹ̀rẹ̀ náwó nù abẹ̀rẹ̀ náwó nù ọbẹ̀ fẹ́yàwó ọbẹ̀ fẹ́yàwó ọba ó lè dè lọ ọbẹ̀ ti mọ́ ní ọbẹ̀ ti fìlà ọbẹ̀ ti rùbá ìnáwó nìyí wàhálà ní rẹ́kọ́ndínlẹ́tì fẹ́ẹ́gbẹ́lì ẹ̀ bá ń gbé àlùkọ́sà pọ̀ kàtọ́dọ̀ ọlọ nìka ẹ̀rọ ọlọ́ọ̀ká yà kó wàá mi èèyàn kò bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wò ìkọlọ̀ nínú wọn bẹ́ẹ̀ lọ́ọ̀tù jọ́ta fún ọ ọlọ́run ti ti wọ́n ti kì náà mo ló gbóná mo fẹ́ nìkan inú rẹ̀ ló bá di mo ti lè fi àjẹwò lọ ọlọ́run ló sọ̀rọ̀ lájẹwò lọ sọ̀rọ̀ àjẹwò gbogbo ní wọ́n ti gẹ́jù sọ́bàánù àjẹwò ni àdánwò ni ẹgbẹ́ gbọ́dọ̀ ọ̀nà gbogbo ilé ayé lọ́dọ̀ kò ládàáwò fún rẹ̀ inú sọ́dọ̀ mi lọ́dọ̀ kí lọ́dọ̀ mi rẹ̀ tàbárọ̀ àlẹ́bí ìyáàdì ní olùkú àwọn àlàáfù ìṣe ìṣẹ́ńkọ̀dì àlẹ́bí kọ́lákàlù mọ́tà wà láyà àtàyẹ̀bìlúwà fún ọlọ́run tó ti fún lọ́dá ìtẹ̀lẹ́ ọ̀dá ikú ìtẹ̀lẹ́ tẹ̀lé ayé ọ̀dá ìyẹ́kúlúwà fún ọ̀bẹ lóòótọ́ òkèjèrè gbogbo tó wá ti sọ sọ́ọ̀bù àdánwò ni àdánwò ni ilé ayé ìjẹun ọlọ́run ló fi ṣe ìdánwò gbogbo wa ní ìsàdánwò ni àdẹ́sán ni ọ̀dá ọlọ́run mọ́jà ènìyàn bá pé níbẹ̀ ni ọ̀dá ọlọ́run ti sọ pé ayé ẹjọ́ kò sí sinmi o làkọ́dé lè fi kábàdí wàhálà ni ènìyàn wàhálà wọn tí ò ní dúró ẹ̀wọ̀n bíi tààjì lówó dé o tún lọ tọ́ bọ̀ wà láàfin ẹ̀ tí ọba lọ ọbẹ̀ wọ́n lè mọ́tò wá jẹ ẹ̀wọ̀n Tinubu fi ṣe ń dààmú bí kò sí sẹ́kù ìfowópamọ́ àtikọ́jẹ́ pé ìjọba tí ọ̀fà lè pẹ̀lú wọn yẹn pẹ̀lú ìjọba bọ́lọ́ọ̀sì ìdílé ayé nu àgbàlagbà tó ti lọ tó ti dààmú tó ti ṣe gbogbo ẹ̀ ìdí òde bá dé oníyàwó ọlọ́mọ ó tún ti dàgbà ẹtún ti ń jẹ wá fún mi yóò ti dáàbò bá mú ọ̀pá débi òjì ẹ̀ náà kà á ọgbọ́dọ̀ fẹ́ẹ̀kì ara ẹ̀ kó ti wàhálà yẹn orí wàhálà náà lè gbọ́dọ̀ wa ti ń ti tẹ́lí bíyà báwo àwọn ti ń ti tẹ́lí bíyà ẹ̀dá àwọn ẹ̀dá kan náà ń ti tẹ́lí bíyà ṣùgbọ́n o ọjà kò fi ra wọn ìdí náà nínú ọ̀nà tá a fi mọ̀ pé ọ̀dọ́ra wọn ni wípé tẹ́dà bá ń ṣe tẹ́lifí àti bá ń rí èèyàn ní tọ́jú kí ń nára kí ń náwó ní gbogbo ẹ̀ ẹ̀ ọ́ ní ti ń fẹ́ o tí ọba ti rí tọ́fẹ́ fẹ́ lọ́wọ́ àìsí kí ní ìyá òwòrán wọn àti ìfẹ́ yọ pàṣẹ ní ìyá òǹdè o. àbí kí wọ́n máa bí tó òdìwé ti owó òdìwé ti wàhálà ọlọ́run ò ní bá wọn. wá قل يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد أيام الدنيا أي يولد أي سالكا أي لما وابغاتا لودون لاي لاي والله هو الغني الحميد ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó payọ gbogbo ìlà pátápátá ọba tó lẹ́sẹ̀ sí ẹ̀yìn ní ọlọ́run nínú sẹ́ẹ̀sì mọ ìyàtọ̀ rẹ̀ òun náà ní pé ẹ ń rí èèyàn kò sí bó ti lè ní ọlá tó nǹkan rẹ̀ ọ̀nà máa dínkù ni ọlọ́ọ̀lọ́ọ̀ tẹ̀lé dínkù ẹ̀lẹ́ ọlọ́ọ̀ni wa máa tẹ̀lé nípa àrùn máa náà ọmọ ọ̀gá ọmọ nígbà tó yọ tó lè bó ti mẹ́wàá ìnáwó kátó wá pé tí gbogbo ẹ̀dá gbogbo tẹ́lifí àtọ́mọ ẹ̀dẹ́ ìyẹn ti ẹlòmíì yóò fi ní kí lọ́wọ́ ẹ̀dẹ́ ẹlòmíì yóò wá mo ní wàá jù kí wọ́n á kó omi ní ọmọ ẹ̀dẹ́ náà mi ẹ̀ máa mi ọmọ yìí yọta máa rọ ju yọta máa rọ ju yọta máa rọ ju kò sí ọ̀rọ̀ nígbà kan ti tọ́lọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ń béèrè gan pọ̀ lọ́wọ́ rẹ̀ nígbà ọba ajá tó bá tún lè ọwọ́ ọlọ́run tó ní tàbá àtẹnudẹ ní ìyá ìdúró gbogbo ìjẹ ìní ọlá pátápátá ọlọ́lọ́wọ́ gbogbo owó ja ń jà láyé yẹn owó ọlọ́run ni wọ́n ń jì owó ọrọ̀ ọlọ́run tó ti sínú ìlú ń jì ṣùgbọ́n kò tó ń kẹ kan nínú gbogbo ayé tó nàìjíríà kò tó ń kẹ kan wọ́n rọ jáde ní ọ̀fúnwọ̀ ẹ̀wù yìí tàrà dúdú ó ní ọdún ìmọ̀wó ni àwa yìí fún òbí abú ọ̀rọ̀ sọkúsọ. ọlọ́run ti sọ fún akéré nínú àlè ìlú ìlú sáà nígbà yàtọ̀ bá àrùbà ààbò sẹ́gbẹ́ná nínú ìlà àrọ̀ bíbá àbújá ha. ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ kàlórí bí ọ̀yọ́ sọyọ́ sọ ìwà tí ọ̀yọ́ wù yóò wù sọ́lọ́run àti táwọn ẹgbẹ́ ìdínàlè ìdínsá nàìjíríà tó bá àrùn àwùjọ náà nígbà bá rí pé kò sí àpà kò sí tó ń bá tí ọ̀jọ́ra wọn bàbá bẹ́ẹ̀ náwó sí travelling ìrọ̀rùn ní kò ní kọ́ ọkàn pípa mẹ́rin ní ọkọ̀ tẹ́kì bàbá bẹ́ẹ̀ lẹ́rẹ́ lọ sí ìrọ̀rùn ní ó dà tó bẹ́ẹ̀ ní tó Nàìjíríà ẹni ńlá ní tẹ̀sán ńlá tó kí lóyún tó gbé àbí ẹ̀kọ́ ni àìmọye yẹn tẹ́tí ìdí ń dùn fi ń lé mílíọ̀nù nàìjíríà wọn ò kó mbẹ. náà bára àǹfààní rẹ̀ o o ara ti fi ọ̀rọ̀ fún mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn kí ọkọjá làbọ̀lọ́ ẹ̀ńtọ́lọ́ bá wa sọ̀rọ̀ fún tọ́wọ́ á lu kí wa kọjá tí ó sì wá ọmọ ọmọ tó o fi kọjá àlà rẹ̀ tìwádìí yẹ kó wọn náà jẹ owó dáhùn wò ná a inna lè nta nana ya tó ga ara àwọn tàbínà inna ìdá arọ fíkà lóde ha kọsẹ́ni náà àwọn ẹni tọ́lọ̀ ń bá kú yọ nínú àwọn àníbi ọlọ́run tọ́lọ̀ ń tọ́lá fún bẹ́ẹ̀ náà ti ní ojúkànnà oríṣiríṣi gẹ́gẹ́ bí táà ń sọ títọ́lọ́ ń fi yàtọ̀ títàwọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ̀dá tọ́ba mọ̀ ti kú kọ̀ mọ̀ ti tẹ́lẹ̀ bí àmọ́ kọ̀ mọ̀ ti tọ́yàn mọ́ àmì ẹ̀rẹ́ tó kú tó tó máa tọ́ ẹ lọ́wọ́ lórí pẹ̀ ọlọ́wọ́ bá dẹ̀ kan lọ́wọ́ dàní tó dùn fúláyé láì nítorí gbogbo ẹ̀dá fèkì ẹ̀dí làwọn ń lò tó ti nígbà bẹ́ẹ̀ náà ti gbogbo ẹ bá tọ́jú ẹ̀dá kejì yóò lòdù ẹni tí ń tọ́jú tó náà sọ pé wọn bá gbára àwọn mọ̀ o kìí ṣe pé bó ṣe ń tọ́jú ọmọ tiẹ̀ ni ó fi máa tọ́jú gbogbo ọmọ ọlọ́mọ pátá ní gbogbo àgbáyé yóò fi gbogbo ọmọ àgbáyé pátápátá ẹ máa kó bọ̀ <laughs> àìsàn kọ́lá gẹ̀rẹ́ bó ti lówó tó kò lágbára àbáta tó rẹ̀ bú àyà táwọn wẹ́ẹ̀sì láwọn ìjẹ́ wọn yóò gbé òde kò yí àwọn ọmọ ó fi hàn tó ti gbọ̀nà ọ̀hún lọ́wọ́. ṣùgbọ́n ọlọ́run n'i ní ṣe ìtọ́jú tó kárí gbogbo ẹ̀dá pátápátá ètò wa ń tọ́jú wa pẹ̀lú kíkálukú níbù káàkà sí kìí ṣe pé ti zéjú àti áwùrù ó wá dé bákan náà bóyá kálukú ẹ̀ ẹ ọdún bíi wọ́n máa tọ́sùn lójoojúmọ́ lọ́wọ́ á wọ́n tọ́sùn kálù lára o ẹ̀ tó níbi owó ẹ̀ tó níbi owó ẹ̀ tó níbi ẹ̀ tó níbi ẹ̀ tó níbi ẹ̀ lọ bọ́lọ̀ tó wá gbé bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀ba nínú ìmọ̀ tí ọlọ́run ti nípa tẹ́lifíyà rẹ̀ àwọn bàbá náà lọ sọ wọ́n ní ọlọ́run tí ń sìn wá tá a kàn ń sìn. ìtọ́jú tọ́lọ́ ń ṣe fún ẹ̀dá kọ̀ọ̀kan èyí ọmọ ní rẹ̀ nígbà tó yẹn ohun ọ̀nà ọlọ́run ṣe ibi tó ọkọ kàn yìí ọlọ́run ṣe lọ́wọ́ arúgbó àti àbí àdájọ àti ẹ̀yìn ọlọ́run gbà àgbọ̀ ẹ̀yìn ọlọ́run tọ́jú àwọn ikú lọ yìí àlẹ́ ayé kú à dídé tọ́jú ìjẹ́ ní tọ́jú gbogbo ẹ̀ lápátápátá lọ́lọ́run jẹ́ àlá ọmọ ẹni tó lè tó gbogbo ọkàn ní máa ń dàbí mọ́ lọ́dọ̀ ẹ̀ ọwà lórí ìdẹ̀kùn ni ọwà lórí ìmìíràn ni ọdọ ọ̀rẹ́ ọ̀kọ́ ló ń lọ. kódà àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ lọ́wọ́ ẹ lọ bí wọ́n léèrè àti ẹ máa fẹ́ sàkóso wọn ò lè sọkọ́ dàbọ̀ tó dúdú ìtọ́ lọ orí yẹn méjì wọn kù lé nínú kí wọn gbà bọ́lọ̀ mbẹ àti wọn wà lórí méjì gbé a kéde bí abẹ́ ìkànnì méjèèjì ni wọn bá wà lọ́jà méjì òsì kọ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ làkẹ́rẹ́ dà wọn torí pé ọmọ pé nǹkan kan ọ̀gbádà farada àti kó jẹ pé nǹkan kan bẹ tó farada gbogbo ń ti ń bẹ yìí káwá tó kò sí ẹ tó ti pè plan rẹ kalẹ̀ tó ti tó ti tó ti pè gbogbo rẹ bí o ti máa ṣe rèé. gbóòn ti lẹ́kọ̀ọ́ máa tẹ̀lé kátó òkú ó ń tọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí tí wàá ti wá ń tọ́jú wá sóyè àwọn èèyàn kan máa ń bẹ bẹ́ẹ̀ kó mò ń ṣe tọ́lọ́ ọlọ́run sì tún ń ṣètọ́jú èèyàn lágbára ẹ̀ kọ́ ọmọ fún jẹ kó fún ní ọwọ́ kó wọn nílé ìwé kó ṣe wàhálà kó ṣe gbogbo ẹ̀ kó wá jẹ́ pé ogun tó òní lẹ́tà kódà bọ́jọ́ mọ rẹ ẹlòmí ló ń kọ́ ọmọ yìí lọ́mọ bí ọba tiẹ̀ jọ mọ rẹ áà ní ti lọ jìnnà jìnnà jọ́ kan náà lọ́sọ ọkàn sọ sí ìbílẹ̀ bù ọ̀rẹ́ wọlé ìmọ̀lómi gbogbo ẹgbẹ́ ìwò ti dáadáa àwọn èèyàn kan ń pe wọ́n ń sin nǹkan mìíràn ní ọlọ́run ọlọ́run ti dùn kẹwọn ọ̀dẹ̀ wọn lẹ́dẹ̀ ní tí èso ọlọ́run àwọn èèyàn kan ń pè lọ́lọ́run tí wọ́n bá jókòó kalẹ̀ tí wọ́n ronú tí ẹ bí èyí wọ́n mọ̀ ìwé ìlọ́ni dáwọn ń lọ Ògún Ṣàngó Ọya Ọ̀ṣun ibi táwọn èsì jókòó sí tí ẹ jókòó sí nígbà wọn rí àwọn èsì lò àwọn èsì kọ̀ọ̀kan àwọn tẹlifáwọn àwọn àjàmù tí wọn rí lò ó sì àjọ wọn lójú wọn sì rò pé nǹkan bẹ̀rẹ̀ ọlọ́run ti sọ fún wa yìí pé alamu ahadi ilaykum ya bani adam. Allah ta'budu shaytan innahu lakum aduwwun mubin wa ni'buduni hadha siratun mustaqim wa laqad adalla minkum jibillan kathira afalam takunu ta'qilun ọlọ́ni ẹ̀yọ́ máa nẹ́bí ádámù alámọ́háhádì ilẹ̀ ètò bí ábà ní ádámù aláàtà àkókò ṣe ìfọ́n ṣé ìdí sọ fún yín ẹgbẹ́ lọ sí oṣù ní nke ọ̀jọ́ra wọn ó kójọ lè fún ìwọ kójọ ó lè fẹ́ dé èèyàn ló ní ìwọ wà wọn ó lè jẹ́ kí ẹ̀jẹ̀ adìẹ ni wọ́n lọ pa sílẹ̀ wọ́n wọ́n ta ẹ̀jẹ̀ ọmọ ìwọ́n sì máa gbá díẹ̀ lọ bàbá jẹ́ pé ọba ó gbé láǹgbà ní sí ní bá máa gbà kí ọ̀gbẹ́ni aláǹgbà ní kótó ti ń jẹun bẹ́ẹ̀ ó lè jáde àkùrá àgbọ̀dọ̀ ní láwọn ti wá àti báwọn ètò wọn mọ̀tẹ́ bọ́ mọ́ ní ló ní ìdíjọ́ torí wọn bá wọn bá ní àwọn ọba ní ahadùn wà kùlí ṣé tọ́lọ̀ wọn bàbá yẹn ni. èmi ọ̀ka ayàkùnrin bí yọ̀rọ̀ tàlá tóbi kó àlàbí ni yóò ti bẹ̀rẹ̀ aláwọ̀ láyé láyé láwọn ọ̀rọ̀ tó níbẹ̀. sínú rẹ ọmọ àdùn kó mọ̀ nígbà yìí. ṣètọ́n sọ́wọ́ amútùmọ̀ ntọ́lọ̀ ń fẹ́ wá ó ti dọ̀rọ̀ ṣètọ́n yìí tọ̀rọ̀ tọ́lọ̀ mọ́. ọ̀rọ̀ tọ́lọ̀ mọ́ ọ̀rọ̀ yìí tọ̀rọ̀ tọ́lọ̀ tó ti dà lórí kodò tó ti mútùmọ̀ mí wá. lárúbáwá ò ní mọ̀ tùmọ̀ mi mi ò ní nítumọ̀ ìmí ò ní túmọ̀ dábúdábú ìmí ìtumọ̀ rẹ̀ lè mọ́ bàjẹ́ ṣùgbọ́n ní gbọ́dọ̀ mẹ́ta mi lọ́ba bẹ̀rẹ̀ láti fi dọ́ra gbèsè láì nìkan ní ọ̀nà wa ṣùgbọ́n wọn bá díẹ̀ nínú mọ̀ra nta fẹ́ ló mẹ́ni pé ọlọ́run ti ìtọ́jú wá gbogbo ọ̀nà àwọn èèyàn tẹ́sí ìgbẹ́ tó ìṣú ìwòsàn tọ́lọ̀ tó ń ti bẹ́ẹ̀ ó ń ṣe tẹ́lẹ̀ níyàwó kò ní wọ́n mọ̀ lówó lọ babaláwo kan lọ́nà ìwòrò ju mẹ́wúrà wọn ó fi àgbà tó àwọn èèyàn ti mẹ́wọ́n lọ́wọ́ ìbá ti kó ń gba iye àgbà gidi wá lọ ìfẹ́ ìlẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ ọ̀nà. bàbá aláwọ̀ ló kọ bẹ́ẹ̀. owó àwọn ènìyàn àwọn tí àwọn ọmọbọ àwọn ọmọbọ tí wọ́n ti nà sí wọn àwọn náà bá ń kówó lọ lọ́wọ́ aláwọ̀ náà ní ìyòwó. ìmí àtẹ̀tẹ̀ káàkiri káàkiri káàkiri nìyẹn. ọlọ́run tọ́jú wa àwa wá ń ṣe ìtẹ́mílẹ̀ ìlọ́run ojú àkùnrin dáadáa o ojú àkùnrin àkídà dáadáa kọ̀tẹ́dà kàtó lè ti rú ẹ̀ má tètè ní tuntun àmọ́ náwó lórí ẹ̀ ìfẹ́ ní ògbéra wọn. lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì láyé làwọn akọ̀rọ̀ sí ẹlẹ́ẹ̀kadàlà oná ní ká ìdè pé àkídà fi ṣòlóòlù wọlé kí há dùn bẹ́ẹ̀ àdéhùn kàwọn ìgbà kan ó ti wà ní mídíà tipẹ́tipẹ́.

bẹ́ẹ̀ àti tó ti ẹ̀sìn jókòó gan ni ó ti jókòó sẹ́gbẹ̀ẹ́ kan mẹ́ ó sọ wọn pé sọba sójú ẹ bá bàjẹ́ bàbá tí ń tojú nù o èmi lè jẹ́ pé oríkèé mi ni ọmọ ta tọ́ba ti omi lu fẹ́ǹdì ee ẹ bá tábù yóò kún yàn wẹ́lẹ́wẹ́lẹ́ yóò sẹ́ǹdì tọ́ba ní ìdílé ẹ̀jọ́ sẹ́ǹdì èmi yá yóò kó sẹ́ǹdì e lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọba ti fi jẹ́ orí yìí nílẹ̀ ẹ̀dọ́ ìfẹ́ ìdè tó ní mọ̀ lọ́wọ́ tí ó ti mọ operation ṣe bàjẹ́ ilé oṣùn ọyọ́kùn ìdánù ti ní fún ìyàwó lọ́ba sùn lọ oorun sùn ló sùn fún ìyàwó ẹlẹ́wẹ̀lẹ́ yóò ti ní pákéjì òsì lọ́ra tó bá jẹ tí ò ní rírá yóò bẹ ra nǹkan ní bọ̀ ìtẹ̀sẹ́ni ọlọ́run ẹlọ́ta yóò pín sáfù ẹ̀ ọlọ́ta oríṣiríṣi nǹkan bẹ ní àtìlẹ́ àti ìwà burúkú ní India màlúù ọmọ ẹ̀ lọ́la ẹ̀ gbọ́dọ̀ bọ́ kàn. ọlọ́run wọn àwọn ní lọ àwọn ará India ni wọ́n pọ̀ ní ìlú ìmọ̀ dọ́kọ̀ yóò fi bí ọba yìí ọ̀dọ̀ àwọn ní o àwọn tí a ti dáhùn lọ́yọ̀ ju bí ọba yìí ọkọ̀ bá sọ rẹ̀ lẹ́yìn ọkọ̀ tètè ní òòsà rẹ̀ nínú ìjọba. nínú wọ́n ní lẹ́nu wípé ọlọ́run sí ẹ̀dá àtọ́lọ́ àtẹ̀dá ti máa jù pọ̀ ìkànnà àbídà náà ń wá wá bá àwọn kristian ní àwọn fi ké mẹ́ta lọ́kàn ọ̀rọ̀ tí ọ̀gá láti rìn bá a ti lè fẹ́ jù báyìí lè ọmọ ní mẹ́ta lè wá ní mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pàpọ̀ wá fún ìjọkàn àbídà wọn nìyẹn o àtìdí ọkàn wọn nìyẹn wọn sọ pé ẹyọ kan ó jù báyìí jù mẹ́ta lẹ́nu yóò kọ́ sí ní plan bí àwọn mẹ́ta ní ọjẹ́ ikọ́ yọ̀bẹ̀ sí i tó ti di ìtọ́nà mẹ́ta rárá o búrẹ́dì dúró lọ́tọ̀ àmàlà dúró lọ́tọ̀ ìrẹsì dúró lọ́tọ̀ gbogbo ẹ̀ tí wọ́n á di ẹ̀yọkùn búrẹ́dì lẹ́wọ̀ àpò ni àbí búrẹ́dì lẹ́sẹ̀ ni àbí àmàlà lẹ́sẹ̀. wọ́n ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ní mímọ́ ewu ń bàbá ewu lọ́wọ́ ewu lẹ̀ ní mímọ́ tọ́lọ̀ wọn lẹ̀ ń sọdọ̀ àbáwọn náà lọ́wọ́ lọ́nà ọ̀pẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní mùsùlùmí ẹ̀gbọ́n ìbá wọn sọ wẹ́ẹ̀ mẹ́ta lọ́kàn ètò àtidá àtọ̀dá o àtidá àbí tó ti bẹ̀rẹ̀ ìyẹn pé ọlọ́run sọ̀kalẹ̀ sílẹ̀ lọ́jọ́ amáàjì bọ̀ ìtọ́ba ti ń rí ẹ̀dá ọlọ́run náà lórí o iná àdọ́gbọ́n fún àwọn oníṣòbí àwọn apákan ní ìṣòbí ti ṣe gbogbo wọn ṣòbí john kí ẹ ti lẹ́yìn three hundred years lẹ́yìn ìṣẹ́lẹ̀ àti sọ̀tọ́lá tí ṣòbí bẹ̀rẹ̀ lẹ́yìn three hundred years náà ló bá bẹ̀rẹ̀ lọ́dún ṣòbí tó bẹ̀rẹ̀ ṣòbí john àwọn ọmọ náà sáfà yìí wọn ò ní wọ́n kọ́ bíbí wọn ò sì lè wọ́ lọ́wọ́.

àwọn tó sílẹ̀ wá ní lẹ́mìí pé ọlọ́run àtẹ̀lẹ́ wọn ti máa dìbò ṣùgbọ́n bó o ló ti gbà torí wọn ah, ó ti á báwọn ṣé èmi náà ti máa sọ̀rọ̀ ìdílé ọlọ́run àti òní tẹ̀sí àbẹ́yìn náà ìdílé ọlọ́run ìyá wa tó bá wọn àgbẹ̀ ọwọ́ aliwa ni wọ́n bu ọ kàgá ó ọ wà máa yọ ẹ̀ ń gbàgbọ́ olùgbà pé ọlọ́run àtẹ̀lẹ̀ ọlọ́run tó bá yẹ fún ẹ̀dá tọba ti lọ́ọ̀rì yẹn lórí orí rírà ọlọ́run lórí ẹ̀rọ nígbà tí làkẹ́kẹ́ náà bá lọ bẹ̀rẹ̀ ẹ̀ wù àfọláàmù ọjà ìfọ̀ nìkan yìí tí làkẹ́kẹ́ náà bá ti lọ bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ lórí kéde ní wàlúwà mi kú nílẹ̀ lórí. lórí ìjẹun ọmọ ọmọ ìdílé lọ́dún ọdún ìpẹ̀lú ọlọ́mọ jàjẹ lè sáà ló ìdílé lọ́dún tó mo sọ̀rọ̀ yẹn náà nígbà náà mo wá bí i apádà ó wà lójú ọ̀rọ̀ ìyẹn kúkú ni sẹ́ńtà mọ̀ tó wà lójú sẹ́ oríta ọgbọ̀n wà ní ẹ̀yìn bí wọ́n bá wọn lójú gbogbo èyí tá a mú lọ lójú ọ̀rọ̀ lè ṣiṣẹ́ ìṣẹ́fẹ́ ìṣẹ́fẹ́ nígbà táwọn lọ sí lẹ́kọ̀ọ́ báwọn wà mọ̀ ọ́n gbọ́ táwọn gbọ́ yẹn ọjọ́ ìfọdámù kan dé wọ́n gba gbogbo mọ́sáájú mọ́ wọn lọ ìfọdámù ti wà tọ́lá àti ẹ̀ lẹ́nu àwọn kan náà ti wà tọ́lá lábẹ́ rẹ̀ wọ́n wá fún bàbá náà lọ́wọ́ bàbá lọ káríwá lọ́ba ta ta ta ta ta bàbá wà bàbá bàbá wà tọ́lá ti à bàbá wà tọ́lá rẹ̀ sára lóògì kẹsàrà àdúgbò mi kẹsà tó nígbà wọn sáyà bàbá bàbá jáde lọ́wọ́ á ti sẹ́lẹ̀ yìí jẹ́ lọ́wọ́ á alẹ́ àlejò tí ẹ máa ń sọ yìí máa lọ dúdú alẹ́ àlejò tí ẹ máa ń lọ máa pé ọ̀rọ̀ náà ṣé irú mi mo ti á dàgbà pé ṣé tí màá rí ṣé bàárọ̀ ló mo rí wọn kà á kà á kà á kà á kà á lóye rẹ ọba ń da akọ ọba ní lágbájá mú mí nìkan kì í nìkan ọlọ́sìn wà lọ láti ẹ̀ oríwọ̀ ìjọba tẹ̀yìn jẹ fílọ́sọ́fì yìí jẹ bá ti pápá yìí ni wọ́n fi tẹ̀yìn jẹ ó dọ́ fi díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́sí gbà yìí pé gbogbo tẹ̀yìn náà lọ́lọ́run.

kò tẹ́ ti láíláí. alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ́ ní olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá bóò ni ẹni tí ń tọ́jú ẹ̀dá ó ti á di ẹ̀dá tí ń tọ́jú bóò lẹ̀dá tí ń tọ́jú yóò ti wá di olúwa tí ń tọ́jú gbogbo ẹ̀dá irú sọ́kùsọ wò yẹn bí kristian gẹ̀ẹ́nù ìwé ní ọ̀dọ́ tó dé ìdè ọ̀dọ́ ní ọ̀sọ́ o bá kí ìgbà fún mi ó ti kà iye òye yóò mú ilẹ̀ ẹ kàn ní problem sí a àwọn mùsùlùmí náà lè máa ní problem tí wọ́n ti mọ àyà kan àbí abala àyà kan àbájú ìgbìmọ̀ wọ́n rò pé Islam ti fẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ náà nìgbì wọn náà wọ́n rò pé ìfẹ́ káwọn nínú ọpọlọ ti fẹ́ síbi wọn bẹ́ẹ̀ dáwọn ká mo ní ìyìn ní pépọ̀ aláti bẹ̀rẹ̀ káfíà ìbẹ̀rẹ̀ péjì ní kò ti kà fún mi lọ́ba bẹ̀rẹ̀ sí kà lọ́ba dára mu ní báńkà tí kò dé nù jésù bẹ́ẹ̀ ti bẹ̀ lọ́wọ́ wọ́n ti fi bẹ́ẹ̀lì rẹ̀ kọ́ wọ́n ti fi bẹ́ẹ̀lì rẹ̀ kọ́ ọdún kí ló ta jésù bẹ jésù àbọ̀lọ́mùbọ̀lọ́mù lọ́yẹ̀ tí wọ́n mi lórí àtìdá rẹ̀ tó fi ń kà fún mi à bóun ló dá lọ pé jésù bẹ̀rẹ̀ ti bẹ̀ lọ́wọ́ à ṣé mo ti ṣe é jésù lọ́dọ̀ ọlọ́run bẹ̀ lọ́wọ́ àti jésù bẹ̀ jésù ìtọ́jú àtọ́jú lò ìfọ̀jésù bẹ̀rẹ̀ ti bẹ̀ lọ́wọ́ ó máa yọ tó wà dídé alhamdulilayi rọ́bìlà alámi ọlọ́run tí ń tọ́jú ẹ̀dá ọjà kò sí dédé sáwọn ẹ̀dá rẹ̀ mo lè má ti bọ̀rọ̀ ẹgbẹ́ kò lè. tòbí rọ́bìlà alámi náà bó ti bó ti dá ìsìn padà fáwọn kristẹni yẹn bẹ́ẹ̀ náà ní fún àwọn tó bí yẹn àlà lórí ti ìsìn kẹ́ni máa ń kọ́ mọ́ lọ́dọ̀ àwọn tó àbáwọn mi nú àwọn islamic tech tọ́yẹ pé yóò kọ́ wọn pẹ̀lú àwọn ẹ̀sìn náà tó ti sáájú. irú àwọn onígbọmọ wọn bàtà bọdù wọn wọn ní wọn ní ìmọ̀lẹ́ àti sàkálà mọ́lẹ́ òkọ́kọ́ dánú gbogbo ẹ bá ti di aláwọ̀ àtiwá ìrọ̀ ni lọ́sọ̀ àdìsí lọ́sọ̀ ìrọ̀ bu. ṣùgbọ́n ní láti tilẹ̀ ní ọ̀rọ̀ ti ń bẹ ọ̀rọ̀ náà ń tó àwọn ni ó ti máa mú mọ́ra wọn nìyẹn. anabi ọsán sọlá ó ti kìlọ̀ fún wa yìí làtẹ tẹbi òun nà sún nà mọ nkẹ àná kọbílẹ kù ẹ̀yin àdúgbò ọhún yọọ máa bẹnu ní ẹjọ máa tẹ̀lé ìlànà àwọn tó sáájú tọlọ nìkan ló kalẹ̀ sáájú nígbà omi ọsọ pé kódà kò ní ẹ ẹ jọra yín lébi pé bí bàtà yẹn bọ́ bàtà méjì lẹ bàtà bàtà kan náà téèyàn bá bọ́ lẹ bàtà méjì ẹsẹ̀ méjì téèyàn bá bọ́ lẹ ìyàtọ̀ wà láàrin wọn téèyàn bá wọ fisikali ṣùgbọ́n dúgbà tó dúgbà tó ti yàtọ̀ bẹ́ẹ̀ ló ń lò sí pẹ̀lú àwọn àwọn tó sáájú yìí nínú àdìsí nínú àdìsí ni ọ̀sọ̀ pé tó bá ń bẹ nínú àwọn ìjọ tó ṣáájú ẹni tí ń báyà rẹ̀ fún gbangba á rí inú àwọn ìjọ àyè mọ̀ tí ọmọ ọkọ̀ tí wọn tó náà wọn báyà rẹ̀ fún gbangba. àwọn náà tún máa ṣe bẹ́ẹ̀ níbi lórí ìdílé ìgbà tá a mú wọnú ọdún wa tààlà nǹkan tè wọn tààlà nǹkan tè wọn àti kùránì kọ́mpútà orí rẹ́díò tẹ́tẹ́ burú wọn yàn wá gba fọ́ọ̀mù two five nínú ẹ̀ náà wọ́n ti rẹ̀ bọ̀ nínú ẹ̀ náà wọ́n ti jẹ ti wọ́n mẹ́ wọ́n fi lọ pé sọ̀gbọ̀ kálukú bá ń bọ́ síbi tẹ́tẹ́ fada kí ni ẹ wà bẹ́ẹ̀ ibi tẹ́tẹ́ náà owó tó ọba múlò yọkàn kó àwọn kẹ wẹrẹ wẹrẹ kan fún ọ nínú yọba máa dùn ó ti gbé yìí <laughs> èbó ti gbówó wájú náà ọlọ́pọ̀ sáà ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú ká sọ òun náà ni pé Rabbil alamin ó ti kó sínú pé ọlọ́run náà àwọn àdúgbò torí pé nínú nǹkan tí sọ́dọ̀ ti fẹ́dà ó náà ní àwọn ànábì ọlọ́run ti wà láti wá sí èkó sọ́dọ̀ fún wa àti olùbọ́sí ìwájú. ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ó náà ní nígbà tá a fi sọ́rọ́ bẹ̀rẹ̀ àlẹ́mí olùtọ́jú gbogbo ẹ̀dá ó túmọ̀ sí pé wúwà áàdìmùn hakim ọlọ́run bá yẹ bí ọba onímọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ti ní ìtumọ̀ hakim náà ní ẹgbẹ́ pé ìyẹn ojú kó sí ibi àlàyé tá a sọ nípa gbogbo rọ́bù ó kó ọ̀pọ̀lọpọ̀ òkò ọlọ́ọ̀dínú. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrìndínlẹ́ ní ogún sixteen abẹ́ẹ̀gọ́ lórí Rabbil Alamin òun náà ní wípé ńgbà tó sọ pé alhamdulillahi Rabbil Alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ní olùtọ́jú ìtọ́gbọ́ ọlọ́run ní ṣe kì í ṣe pé tó kú láti ṣe kó mọ́mọ́ rìfáàsì nẹ́tọ̀ kò ní nẹ́tọ̀ ilé ìwà nàìjọ́ra tá a lọ dá nẹ́tọ̀ wà nàìjọ́ra nǹkan wo ṣe láti yẹn ìtọ́gbọ́ nàìjọ́ra ní pé kí ẹ bá ti kí ẹ bá ti dáná lẹ̀ kí náà ó èèyàn tọ́ba jó yẹn ká ìyẹn gbọ́dọ̀ ah, iná yìí ẹ̀dá burúkú ni ọ́ ò lè wí báwọn torí pé nkí ń da fún ló nkí ń da fún ló ti hàn lọ́wọ́ nàìjọ́ra ló ṣe ṣùgbọ́n tẹ́ni tó bá ń gbé náà bọ̀ tọ́wọ́ abẹ́ ti ju ọ̀la á ah, ìyẹn burúkú ni ọ́ tọ́ mẹ́lẹ́ ojú omi ni omi ń pè é tó ń fẹ́ ti ń kọ̀ nàìjọ́ra tó ń dùdú sí ilé ìpínlẹ̀ ọ̀lẹ́ lọ́fẹ́ sí bẹ́ẹ̀ náà ni mọ́tò tó gbé ọ fẹ́ẹ́ láti iye olómi wá sí ilé iṣẹ́ láyé kọ́ wá sọ̀kalẹ̀ kó gbà ìwọ mọ́tò yọ ọmọ káàrí ìwọ ọmọ tó mú o àhà. wọ́n wà nàìjọ́rà tí mọ́tò mú òkú wá bẹ́ẹ̀ títí tí wọ́n dá fún náà kódà bọ́ bá lẹ́rù yóò tún bọ́ gbé tó ní tẹ̀ ẹ́ pé ọmọ tó tọ́ bá ń lẹ́rù o. ṣùgbọ́n tó ẹ kó mọ́tò ló gbé ọ lọ́fẹ̀ẹ́ tó ní ọbọ̀ bẹ́ẹ̀ tọ́ wá sọ pé dá ẹ mọ̀ tó mí o torí kò lè má di ọ ó sì lè gbé ọ. nígbà tó lọ jẹ́ pé olùsèǹtọ́ wù ni ilé òkúta pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ni ẹ̀tọ́ ọlọ́run ni gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni ẹni tó ṣe kó ní èrè gbogbo ẹ̀dá lónìí ọ̀ràn ó túmọ̀ sí kọ̀ wá láti pé tó wù ú ní ìṣẹ̀wò torí ẹ̀rọ jẹ́ pé lọ́lọ́run sọ nínú àyà parí sùrọ̀tà Muhammad wàá ń ṣàtàwà láwù yẹ̀sẹ̀

ọlọ́run á gbáwọn míì wá tí ó yẹ pé àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn tí wọ́n ti tọ́lọ̀ lọ jù wọ́n tí àyè mọ́ lára ju ayé kọ́fà ìbọn ìdájí bàbá lẹ́gbọ̀n ìdájí bàbá lẹ́dájí. <laughs> ìdá àrọ̀ ń bọ́ kẹ́yìn kálukú ń bọ́ síwájú orí ẹ̀ mọ́tà sí mi ìsàkúta búkú ni wọ́n máa tàkìrà wọn nígbà ọjọ́ kékeré tọ́lọ̀ ni ẹ bá wá owó mọ́tà sí ní ẹ wá kó jẹ àtọwọ́ sínú ọmọ ládùúgbò àti gbogbo tìlú wọn lọ sí sá gọ́fúnà owó nígbà wọn ra wo wọn gbowó lọ́wọ́ wọn. ìjẹ́ ń jẹ́ ń wà fún un fún òṣìṣẹ́jì láti mú tẹ̀sán sí wọ́n ti kàdí ọ̀dọ́ àti kéwù ẹ̀ ti kéwù kan owó ọ̀rọ̀ sọ́kún lọ. táwọn ànábì ọlọ́run ti kó ó ti tẹ̀ ẹ̀sìn ó ti afá ó ti àlàájì rẹ̀ ìní kéwù ló fi dùn wọn. ti di pé ẹ ó fi kéwù jẹun ó fi kéwù jẹun ah, ọlọ́run mọ́jọ ìjẹ̀jẹ̀ kú jẹun bàbá ń kọ́ ọmọdékọ̀ọ́ tó ń jọ ń bẹ̀ aláàjì lọ ń jẹ tó ń kọ́ wá lóbi tó jọ hàn jù ó ń ṣe tẹ̀síkú tẹ̀síra bù káàkiri ẹ̀tọ́ bá bù wọn tuntun tí ọ tí ń tọ́ gbàdá rẹ̀ wá bí yá ọ̀rùn gba bòde lọ lọ́sùn lọ wálé fún lẹ́jà ìtọ́ máa ń lé wọn sí inú yóò jẹ́ kékeré sẹ́nìkan tí ó tí ó jókòó kalẹ̀ ndáná sàtàrà ń kọ́ni pé ẹni tọ́lọ́ bá ní nǹkan tó wúlò tó bá tẹ̀lé àwọn tó fẹ́ sọ̀rọ̀ mọ́ ìyá rẹ̀ kó jọ̀rọ̀ lọ́wọ́ ndáná sàtàrà ń kọ́ni tọ́lọ́ bá rẹ̀ tọ́ba á bùn ọ ní ìgbà àbí lórí wàhálà kan tó fẹ́ ṣe ó béèrè fún nǹkan tí ló fẹ́ ṣe jẹ́ àlàyé tó bá tẹ̀lé àwọn tó wọ̀ mọ bá wá jòkó kalẹ̀ kó fún un tó bolí tìbáwò tìbáwò nàbà ọ̀tọ́ra yọwọ àwọn gbé fáwọn èèyàn mú yọlọ wà nínú ohun ìfáwọn náà bá wọn ọ̀rọ̀ sọ púpọ̀ àwọn lábá ti ń lò fúrẹ́ǹsì tọ̀ wọn ti ti lábá wọn wà á sí wọn wà á lò orí ẹ̀ náà làbí sọ̀tàlà ti ìròyìn rẹ̀ fáwọn ara àdìjú nà sí ló ti ìròyìn rẹ̀ fáwọn ẹ̀rọ fún wọn lọ́dọ̀ apá kan náà afá sọ pé rárá èèyàn gbọdọ̀ síbẹ̀ ibi ọlọ́run ti ti mú ìdísà bá nàbì mi pé kí wọ́n bá lò ara wọn padà bọ̀ sípò bá sọ̀tàlà ti sọ ṣùgbọ́n wọn ò dìbò wọn jẹ́ nìgbẹ́dìlé wọ́n wá sọ pé gbogbo ti kànú àti ìṣẹ̀lẹ̀ wá bu ìtọ́ mọ ìtọ́ àfúnilọ́ wá bu báwọn yẹn lọ gbá wọ́n wà báwọn fẹ́ wo nǹkan mẹ́wàá ọkọ̀ àwọn ọmọ tó ń gbọ́ bá ń tọ̀rọ̀ wọ́n ti ẹ̀jẹ̀ pọ́n fún gan kó mu lọ́kọ̀ láwájá mu bí àwọn ní ẹ̀nẹ́ẹ̀dì wò kíkì mi tàbà bọ̀ wọ́n ti fún wọn nìyẹn. ẹnu láti fún nǹkan ìtawà ngbọ ọyọ wa tán fún ọ ìwọ náà wà ọgá nígbà tí lágbájá do tàmọdò lò téńtì ń ṣe tàmọdò tó ń ṣe lágbájá náà náà kò sí wa Ọlọ́run kọ sọ àkóńbẹ mọ àwọn amẹríkà ti ń dá ayé wọn sọ pé business ni wọn pè business gbogbo ẹgbẹ́ ìdílé òkun ọ̀gá ti business eléyìí ni ẹgbẹ́ business nígbà wọn dálé ní wọn ò fi ọjà sí wọn kàn nẹ́tíwọ́ọ̀kì ni gbé wá sí nàìjíríà táwọn èèyàn wa kan náà gba wèrè ẹsẹ ẹyin mẹ́wàá lọnà ọmọ ẹni o sọ ọ ọmọ ọmọ mẹ́wàá mẹ́wàá ẹ máa dá fún àyè rà náà náà nígbà náà àbí ẹ̀ láti bàjẹ́ ní ìwà lórí àga ọba lórí àga láti bàjẹ́ dé tọ́lú òdòwó ọ̀rọ̀ lórí ẹ̀ kí wọ́n gbé lẹ̀ tóbi fásitì náírà wọn ni ìyàmọ̀ dáńdà lọ ẹ mọ̀ sí mọ̀ nígbà bí nígbà ní nígbà gọ́ọ̀mẹ̀ntì amẹ́ríkà yìí dá ah, this is nonsense ní bá gbé lọ sí parliament ní bá bá mi kí ni solution àwọn gbọ́dọ̀ mú ọjà mọ́ wọ́n á mú ọjà mọ́ wọ́n á fi nẹ́tíwọ́ọ̀kì náà wọ́n fi fúnra wọn ìjọba wa legalize <laughs> ẹ̀wọ́n àwọn ọmọ gẹ́gẹ́ ń jẹun ọjà ni ẹ láwọn ta àwọn náà wàá tẹ̀sẹ̀ wàá bẹ̀rẹ̀ rẹ̀ káàkiri àwọn àtìlẹ́yìn tó tó kàn rí káàdì yóò máa kọ́ pa gbogbo orí bíbí nǹkan tó ṣùgbọ́n ẹ mọ̀ rò pé odidi ni kìí tó didi nǹkan méjì ni ẹ máa jù bọ̀ mọ́ra wọn ọlọ́run kọ́ sànù wa tòmùsùn tó bá ń ṣe kọ́ sọ́ra o kọ́mọ̀ fi ẹnu kún fi ẹ̀rọ kọ́mọ̀ di wù ìpè táwọn máa tó ó yọ máa lọ jẹyà rẹ láti àná. ọ̀rọ̀ ìkẹ́ tàdínlógún tá a bá dé lálápé ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni oní àná ipe pàtó náà bá tó gbé Rabbil Alamin oní olùtọ́jú gbogbo ẹ̀dá orúkọ fúnmọ̀ tó náà ní máàlì ìgbéyà ó lọ bá òdodo lórí gbogbo rẹ̀ ayé ó lọ bá òdodo lórí gbogbo gbogbo àwọn bàbá mi ò kéèkì kábíyèsí ọlọ́run gbé wájú ọlọ́run ó ní kábíyèsí lọ́wọ́ àtọ́wọ́n mi <laughs> ọlọ́run tẹ̀ ti yẹpẹrẹ wọn pẹ̀lú òṣèlú bí mẹ́ta yìí. ìkẹ́ni ẹ lọ sílé rẹ̀ gbúgbú ní èkó ọkọ̀ òjijì náà wà lójọba olóòwò yóò fi <laughs> kódà àbáta ọjọ́ tó nù mi ọ̀fẹ́ rẹ̀ ọlọ́ọ̀dì kan ní kábíyèsí o ọlọ́ọ̀dì kan ní ọba òdodo ńgbọ̀ wá àti lọ ní dùnìyà ńlọ balẹ̀ ọ̀sẹ̀ sọ pé yìí. máa di kí ìyàwó mi di ọlọ́ba àti àlìkíyàmù tó ọmọ ti tó sopó ti mọ̀láka alẹ́ ayé bẹ́ẹ̀ náà ni ọmọláka àlìkíyàmù ibi tá a bá dé lára kiri. a tẹ̀wá bẹ́ẹ̀ mọ́ṣálà mi tí ti mọ́ṣálà ẹlẹ́ẹ̀kejì dé ní ogún eighteen lórí rọ́bìlà àdàmì. ọ̀nà tí mo ń gbà tó àwọn onímọ̀ kẹta gbòdì pẹ̀lú lórí ẹ̀ nínú wọn ni Ibn al-Arabi tó ṣe tíra tá a pè ní àdámù Qur'an ìdí mẹ́rin ni tọ́ba ti mú àyà Qur'an kan yóò sọ yìí pé iye ọ̀rọ̀ tó ń wọ́n sọ lórí àyà yìí lọ́wọ́ abẹ́rẹ́ ẹ̀mí ẹ̀ta ẹ̀ yóò tà dé tòtúlùbù yẹn dáa pọ̀ bẹ́ẹ̀ náà ni kúrúkù mi kúrúkù mi tó jogún Ibn al-Arabi Ibn al-Arabi ona náà wàá kekere kékeré rẹ̀ ebúlò làárọ̀ bí àwọn ayé àgbọ̀jẹ́ máa káwọn olùkọ́ hàn ní kàdé òtún tó ya wáyà kọ́ra kúrúkù bí òun á ti gbogbo ayé àkọ́ra pátápátá tọ́ba ti wá mú ayé àkàn níbi iye tó lórí níbi tó ní tó lùmù yẹn dáa kíkọ yóò dé kọkọlọpọ ọ kílẹ̀ àtúnyà ọyọ àtúntà kan máa sọ̀rọ̀ òun dúkú lọ. tó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejìlélógún tá a fẹ́ sọ ó náà ní wípé ọlọ́wọ́n bá àlejò aláfẹ́sẹ̀ alihamudulilayi rọ̀bìlẹ̀ alámi ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ọ̀ni ọ̀pẹ ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ọ̀ni. olùyẹ gbogbo ẹ̀dá tí tọ́jú gbogbo ẹ̀dá ló yàn án náà. ajẹ́pẹ́ ọlọ́run gbogbo wa ni ẹnì kan ọ̀gbọ́dọ̀ kílẹ̀mù pé ọlọ́run tó ń ní pé tí ń ṣe òní ń pé bọ̀ àbó òní ń pé bọ̀ jíjẹ́ ju méjì lọ ẹ̀dá kan gbọ́dọ̀ tọ́ bẹ́ẹ̀. ẹ̀dá kan gbọ́dọ̀ tọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn kan sọ bẹ́ẹ̀ ní ọ àwọn wo náà ni àwọn ìsọ̀rọ̀ yìí àwọn ọmọ Israẹli ẹ̀dẹ́bí yà á kó wà ní ọlọ́run sa ádámù lẹ́sà ó ti láti nàbí ọlọ́run nuhu alayhi salatu wa salam ó ti ní ànábì ọlọ́run kò jí sí ọlọ́run nǹkan méjì lọ́lọ́run fún ànábì lè ní ọ̀pọ̀ jẹ́ ó tó dé jù bẹ́ẹ̀ nígbà ọlọ́run bá fún fẹ́ wá bá ìkànnú àwọn ọ̀nà ó dàbí bí ọlọ́run ọlọ́run bá ní òwúrú mọ́ sọ fáwọn ọ̀nà káàkiri ó lè jù bẹ́ẹ̀ nìyẹn ànábì ọlọ́run ní ádámù alayhi salatu wa salam. ọlọ́run tó máa wà nábì ọlọ́run wọn náà ọmọ rẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ ẹ tí ó jẹ́ ànábì òṣìṣẹ́ tí ó kọ̀ báyìí ìdìbò nínú wà nígbà lọ́lọ́run ṣe Ibrahim ní ànábì ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run nínú ọmọ nínú ọmọ Ibrahim tó náà ní Ismail àti ha ọmọ Yaku yẹn láti ti wà iná ló jẹ́ pé àwọn ọmọ ọmọ ọmọ ànábì àbúrò àdìsá sọlá kọlọ wọn tó wá yọ ànábì àbúrò sọlá láti ọ̀dọ̀ ìtumọ̀ yìí ànábì sọlá sọ bẹ́ẹ̀ èdè Ọlọ́run ló fa ismail lẹfà nínú ọmọ ànábì ibrahim àdìsá kọlọ wọn tó wá ta sinana lẹfà mọmọ ismail lọ́wọ́ ta kùrẹ́ ìtì lẹfà mọmọ sinana Ọlọ́run ta èmi lẹfà mọ ọmọ kùrẹ́ ìtì kọlọ lọ àyè. yakubu na israẹli alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ amú àwọn àníbi ọlọ́wọ́ lẹyìn rẹ àwọn yẹ̀wùjú wa jọra wọn lójú nítorí pé àníbi ọlọ́run ti pọ̀ láàánú iṣẹ́ ìyanu ọlọ́run tó ṣe lọ́dọ̀ àwọn àníbi ọlọ́run tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí wọn ọkọ̀ ẹ̀wù tí àyà kìíní ìlà àwọn. iṣẹ́ ìyanu mẹ́sàn-án tí ń tẹ̀léra wọn tọ́lọ̀ ní bọ́lọ́ ń bá nira wọn. wọ́n wá ní nahanu abinaulahi wa ahibbahu. inú ayé àkùrán ọlọ́run ti ń sọ yìí pé wọ́n ń sọ pé àwọn ẹgbẹ́ ọmọ ọlọ́run àwọn ẹgbẹ́ olóògbé ọlọ́run ìgbà míì wọ́n mọ̀ sọ pé táwọn bá ní àwọn ṣùgbọ́n tó ti bí ọlọ́run ọ̀fẹ́ àwọn fi sẹ́yìn kan sà ọmọ ọlọ́run tó ká lọ ọmọ ìlú kan padà òjòrò <laughs> lẹ́yìn wọn tó bá ọ̀yá lọ́sọ̀ ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ gbanú náà lérò ọlọ́run ọ̀fẹ́ kéèyàn ọlọ́run bẹ́ẹ̀ kí fẹ́ lọ́mọ sí kí fẹ́ sọ wàhálà

ìdékè ìfèrè tọ́lọ́run bóòlù bàní israẹli àbẹ́dò ni ẹ tó sáré báwọn lọ́dọ̀ tilẹ̀ ní ọlọ ọlọ́ọ̀bẹ yẹ kùn á bàní israẹli tẹ̀lé ní fọ́tì mílíọ̀nù báyìí kí á ní agbára jẹ́ àbẹ̀ fún tó á nílẹ̀ ní ọlọ́ bàní israẹli lẹ́nu. àwọn bàní israẹli ó ti wà bí kan wọ́n fẹ́ kọ́kọ́lọ́ bọ́ àwọn ọmọ ìdìbẹ́ lọ ọkọlọ ẹlòmíì ọmọ dìbà lọ kódà bó ti tún tí wọ́n mọ̀ fún jẹ wọn wọlé lágbàáyé wọn láwọn ọmọ nǹkan ọ̀gbìn àwọn náà ní ẹsìn dókòó sí di world bank àwọn náà ní ẹsìn lo amẹ́ríkà lórí tó kọ́ gba ilẹ̀ palestine báwọn lágbàdo kí wọ́n lò ẹni tí wọ́n bá ìjọba tí wọ́n bá sọ́pọ́tì olóògbé tí wọ́n bá sọ́pọ́tì ní amẹ́ríkà kò lè wọlé lè ta àmọ́ lónìí olóògbé wọ́n ti kọ britain sọ̀wọ́ láti tipẹ́tipẹ́ àwọn ní wọ́n kọ́ ní káwọn ọmọ britain ọmọ tìjọba àwọn lọ́ọ́ di jùdí ẹ̀jẹ̀ tètè ń gbé wọn dé kó tó di pé ìdí israẹli bá àwọn israẹli àtọjọ wọn ń kọrọ wọn tí wọn bá wú ìní ìní britain wù ìní amẹríkà wù dèjìrì tí wọn tún wá kó na gbogbo ilé ayé gbogbo wa tún wá sọ ní kì í fún kúwọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pàwọ́ fún àwọn orílẹ̀-èdè márùn-ún lágbàáyé france china àti russia pọ̀ mọ́ amẹ́ríkà àti britain ní United Nations àwọn tí wọn fẹ́ẹ́ fi tiẹ̀ bá gbé ìmọ̀ràn kalẹ̀ yẹn lè vẹ́tò rẹ̀ tí wọ́n dàrú àwọn ìfẹ́ àbára àwọn òní Nàìjíríà òní o Ghana òní India òní Pakistan òní lẹ́la bá àgbàdo òní gbogbo wọn tún lé ní ìgbìyànjú láti lọ́wọ́ pé kí wọn láti bá lọ sí báyìí gbogbo wọn ti torí dáwọ̀ òde gbogbo wọn yẹ bọ́ọ̀lù lórí àgbọ̀wọ̀n ìlú sí Nàìjíríà òde which means wọ́n máa fẹ́ sí láìpẹ́ wà for life lọ láéláé tọ́wọ́n fẹ́ mi ṣe bá pé fẹ́ tètè àti international level táwọn yẹn bá fẹ́ tó rẹ̀ wọ́n fẹ́ tó rẹ̀ parí. àìmọye ìmọ̀ràn ìjọba ẹ̀ máa sọ dídè mi táwọn yẹn ń wá fẹ́ẹ́ fún tó bá ti fẹ́ tó rẹ̀ báyìí. wọ́n ti ń pè kàtà àdúrógbò sùúrù ni lọ́bì kẹ́ máa ṣe wọ́n gbàgbà amẹ́ríkà lọ pápẹ́tì ìwádìí ẹ̀sẹ̀ ìjọba ìdíje tí ó fi èdè ìsìnkú amẹ́ríkà ló lè já lẹ́yìn oṣù for negotiation ibi tí ó ti lókun negotiation ẹ bá wọn negotiate ìbò tí gbogbo ọjọ́ tẹ̀ ìṣe káwọn ní ìlà rẹ̀ fẹ́ tọ́jú ìlọ ẹ wà lórí negotiation nínú ètò ìṣe wọn lórí. títà ló ní pé àwọn Ísírẹ́lì ń wo àwọn fáwọn wà superior lórí àwọn ẹ̀dá yòókù lórí ẹ̀ ní wọ́n ti bá wọn àwọn èèyàn ló pọ̀ ní gbogbo àgbáńlá yé pátápátá àwọn ní introduce usury bank wọn ò wọ́n sì rẹ́dí láti máa gba zero point zero zero zero zero one naira lórí one million kò ní wọ́n là wọ́n ti dominate economy ilé ayé Israel lọ́gbọ́dọ̀ di different wọ́n tún wá differentiate láàrin tó jẹ́ pure Israel àti ẹni tètè pure Israel pure Israel yìí tó ọmọ Israel ní bàbá ẹ̀ nìyá rẹ̀ pure Israel láti yẹn èyí tó bá ti lè jẹ́ pé mílíọ̀n bẹ́ẹ̀ yọ máa bá ìsirẹ́lì kan mọ́ ètò pí ọ̀sẹ̀ ó tún lébi tó lè dé nínú àwùjọ ó ní pípé lè dé nínú àwùjọ lọ́lọ́run tó fún anukọ̀rọ̀ àyè pé wọ́n ń pera wọn lọ́mọ ọlọ́run lólùfẹ́ ọlọ́run pé lọ́lọ́run fi ń ṣe tàwọn pé lọ́lọ́run fi ń ṣe tàwọn kì í ṣe gbogbo èbó ní Ísírẹ́lì o láíláí ọ̀tọ̀ lè gbó ọ̀tọ̀ ní Ísírẹ́lì o Ísírẹ́lì wà nù wọn ni o ọ̀pọ̀lọpọ̀ ń gbé lu ègbó ni o gbogbo Yorùbá mi ti yé ti kéé gbé gbogbo ègbó ní Ísírẹ́lì o Amẹ́ríkà létà létà tí Britain ní sẹ́ẹ̀dì létà létà wọn tó ti tẹ́sí Amẹ́ríkà o tí wọn jẹ́ pàwọn ẹsẹ̀ láì náà lọ́ọ́ ti tẹ́sí ẹ̀ ìdíkú wáyà wọn ẹ̀ wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o tòjíǹsì wọn ti wà tí wọn mọ tẹ́sí dáhùn ní fún mọ̀gbẹ́lẹ́ yìí ẹ̀ iṣẹ́ yìí ó ti wà lára kálukú náà kẹ́hìn mọ̀ pé yorùbá lélẹ̀ ilé ọmọ ilé eré ó ti wà lọ́dọ̀ tó ti kalẹ̀ àwọn ẹni tí tẹ ẹni tí tẹ ti lè yọ tòtí wọn náà ní tí wọn tó mọ dé sọ ara wọn wọn ní ọ̀tá tó burú fún kìtẹ́nìtì wọn yìí ti àwọn títẹ burúkú wọn yìí kọ́ pàwé wọn dà wọn padà padà wọn tó gbé ní ọ ẹ máa kà á lẹ́nu wọn fọ́ mọ́ta wọn òrìjínà táwọn ra ń bẹ lọ́wọ́ wọn o. kìí si dèbò kìí ṣe dè yorùbá o ọgbà lọ́wọ́ ọmọ níbi tó dèbò tó lè fún tí a ti ń lò ọmọ ní o sọ́yẹ́ pé wò ta orí ẹ̀ ni wọ́n fi ń bá gbogbo ayé ṣe láti wo wọn gáàjì kan fẹ́ wá mọ̀ lati babangida láti wò kan láti wò yẹn ti wá obìnrin sì tó ní wọn <laughs> obìnrin fẹ àwọn ọmọ ogun nàìjíríà wọn wọn ti gbé wí ah tẹ́lifà ní òde káwọn ìṣẹ̀lẹ̀ ọgbà ìjọba nàìjíríà ni àwọn òde gbàgbà ẹ̀dá ìmàgbédọ́ yà kú ni ṣùgbọ́n síbẹ̀ ó tún lò wọn àti ẹni jẹ olù àwọn àti ẹni jẹ lọ́wọ́ rẹ ọdún mẹ́jọ ah! ọdún mẹ́rin àti àwọn tí wọ́n wà ní supreme court ẹ̀yin àgbàlagbà tó mọ̀ yín mi lọ ẹ̀tọ́ wà supreme court yarí lónìí rárá ẹ̀tọ́ fi wílé lọ́wọ́ ní the paper side for a while tó tó rò fún wọn padà ní díẹ̀ náà wọ́n jẹ́ fún ọkọ̀ ẹ̀yìn ìtàn onígbàdà lọ. Gàdáfi bó ṣe burú tó tó ìjọba ṣe tó àwọn ẹ̀sìn rẹ̀ wà lóga ìdè ẹ̀wọ̀n ìtẹ́jẹ́ ìtẹ́jẹ́ bí a ti wà káàkiri ó sì kéré nù lẹ lárúbáwá tí mo ti pílánì àwọn ọmọ àwọn ọmọdé fún pípọ́ fẹ́ wọn kó bímọ fún wa. Jordan olórí wọn Amẹ́ríkà náà ló bí ìkejì mélòókùnrin ìtọ́níyà ló bí igbákejì ló fi fún bàbá wọn yá sírò àràfáàkì Israẹli kan ní àpá àbúlóbìnrin ẹ̀gọ́ tí ìdè yìí kan lọ́dọ̀ ti lóyún ìlọ́nà náà sá àbó ló ti àtètè lóyún bá fẹ́ àwọn iṣẹ́ yìí tètè gbé pé ó ti lóyún náà ní ìwé ọ̀nà àlọ́fẹ́ <laughs> ẹ̀wọ̀ ìfẹ́ni wọ́n ti wọ́n ti plọ́ọ̀tù àwọn èèyàn míì sí nọ́ọ̀tì dáadáa tọ́yẹ́ tí wọ́n ti pé àwọn ẹni àlọ́ ẹni ẹni ẹ̀bà wọn ẹgbẹ̀bẹ̀ tí wọ́n ti pẹ́ wọn lọ. Táwa ti sùn ọmọ ẹni àmìlú lọ́dọ̀ sàbí tọ́lọ kẹ́kọ̀ọ́ bí kọ̀ọ̀gìdì àtọ́lọ káyọ̀ lọ́dọ kẹ́kọ̀ọ́ Britain Amẹ́ríkà mẹ́ta ni tùlùtọ́n wa tó bá ń fèèrè ẹ̀rọ tó bóyá ti bọ̀ fèèrè tùlùtọ́n tó ló ń gbé lórí gbogbo mùsùlùmí. ẹjọ́ bọ̀lá bá kẹ́ lẹ́sìn sàplan tí wọ́n ti ṣe pé plan pé máa tẹ lójú ẹsẹ̀ báà ti máa ń kánjú wọn ọba àtẹgbẹ́ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún lẹ́yìn fífi yíyà lẹ́yìn ọgọ́rùn-ún yíyà lẹ́yìn ọgọ́rùn-ún àwọn ọ̀wọ́rí tí wọ́n tó dé Palestine ní sixty years ní ti kọ́kọ́ rẹ́ǹtì lé díẹ̀ díẹ̀ wọ́n ti ní one thousand wọ́n lè mọ̀ fún two thousand nínú ti ọba àti ọgbẹ́ máa ṣe àlà ìfẹ́ èèyàn dáadáa ní ìfẹ́ ṣé wà fún mi máa ń pọ̀ tó tó ń kà ẹ bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ìpínlẹ̀ àti ní ẹnìwọ̀ sí. sọ wọ́n gbà yìí pé ọlọ́run ọlọ́run tọ́jú àwọn ẹgbẹ̀rún lọ ọlọ́run abẹ́rẹ́ rẹ̀ wá rí pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọlọ́run tó pépé ń tọ́jú gbogbo ẹ̀ dá ọ̀tọ́ ẹnìkan ní ẹnìkan tójú ipò èlò ń tọ́jú tẹlómi lọ. ọlọ́run sọ fún akpé wa tó máa yí dà ike làtẹ́jìdánná àdádánná ti àdáwàtà lilladhina amanu liyahud yahuda walladhina ashraku. ولا تجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون الله أكبر سورة المائدة آية 82 ọlọ́ni làtẹ́jìdání náà òun fura òun fura láàbùrù wá fìdí jẹ́ wá bẹ̀rẹ̀ kọ́tà lóye o lè má rí tó lọ àwọn kan ní bẹ́ẹ̀ni kọ́ àwọn èdè lóyìnbó bẹ́ẹ̀ náà ní ní èdè yorùbá náà wà bẹ́ẹ̀ àwọn náà máa sọ̀rọ̀ nítorí pé wọ́n kà sọ sí rẹ̀ ọlọ́ni wà lóba àti òǹkúra òǹkúra òǹkúra òǹkúra táwọn olóyè bá wọn àgbàlagbà nínú àwọn bá gbé lẹ́nu wọn ní ọlọ́ọ̀fẹ́ àrẹ tètè tẹ́ ẹ̀rọ rẹ̀ ni àwọn àgbàlagbà jẹ́ ń bí lónìí wọ̀nyí ọlọ́run òwúra làtẹ́jìdá nà àṣàdá nà ti àdáwà tán lílẹ̀ bí iná àmọ́nù ní ewúrẹ́ ó rí pé àwọn tí wọ́n lé koko jù ní ọ̀tá fáwọn múmìnir òdodo náà làwọn tí wọ́n pera wọn ní yahudi war against terrorism ẹ má rò pé bó ṣe rí náà yẹn bó ṣe wà nílẹ̀ ni wọ́n lé ń wí wọn èmi ìtú fáwọn terrorist wà lóko èmi ò tú ìgbé ọ̀tá kó lárúbáwá láwọn àyè mi èmi ìgbé ọ̀tá kó àwọn mùsùlùmí láwọn àyè mi wọ́n wàá lọ́ gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn tẹ́rù pé tẹ́rọ́rìsìmù ní tòótọ́. àwọn èèyàn mi bẹ àtẹ́bí inú ìwé ìròyìn wa ní ìgbéjáde jọ́ọ̀nù àdúgbò ni wọ́n pè ní kí wọ́n tó di ní ìgboro san vita bẹ́ẹ̀ lè bí dọ́ọ̀nù àdémẹ́ká bí náíkẹ́lì ní ọ̀tọ̀ ni ó kọ kírísítẹ́nì wọ́n ti jọ wà mẹ́rin ni islam ó sì máa sọ lè yí ni ó bèrè mi tẹ́rọ̀ wo ni sọ̀dá àbùkẹ́ fún wọn kò sí nǹkan kan bíi pé òun ni the iraq ni the second republic of oil in the world lẹ́yìn sábà rẹ̀ ọjọ́ ìlànà ìgbẹ́ gíláàsì ní ìdí sẹ́kọ̀ọ́ lágbàáyé reservation àwọn ibi tí wọ́n ìlú àti òkú yẹn sì dájú ẹ̀ rárá lẹ́yìn ìdí sẹ́kì ọ̀yọ́ àmẹ́. ìṣe amẹ́ríkà sì rí pẹ̀lú statistics tó lágbára ni àti calculation quick bond grand gbé ọmọ ogun ọmọ ọtọ gbé di ẹsẹ̀ báyìí ìbítọ́jà sílẹ̀ bí di ẹsẹ̀ báyìí wọ́n ti kìlómítà báyìí ìbítọ́jà sílẹ̀ gbogbo orí dẹ́kọ̀ wà ní aláàbí náà ti tọ́ mi. wọ́n á pè fẹ́rọ̀ lókọjà yọ gbádùn ó ní nígbà bẹ́ẹ̀ ti kú ẹ̀kọ́ ó ní kíní ìgbà tó lè dé ibi tí láàrin rẹ̀ náà lè wú. <laughs> nígbà ọjọ́ pé wọ́n fẹ́ jọba lórí epo rẹ̀ kọ́mọ̀mọ́ ti kó tẹ́sìn àwọn lọ́jọ́ wájú nígbà tó ti fi tẹ́sìn wọn pẹ̀lú bọ́ọ̀lù ọgbà kúwé lọ́lọ́gbà kúwé tìtì lọ́wọ́ ẹ bá yé Amẹ́ríkà jẹ́ èyí bẹ amẹ́ríkà ìmú epo ọgbẹ́ títí báyìí ní nfa fàlùfà bóyá nǹkan ní ọmọ ìsọ yìí bárẹ́lì tó bá fà fún un ní táwọn ọ̀làgbára dé gbogbo ẹ̀rọ wà bẹ́ẹ̀ fún àwọn tó wọn tó wọ̀ tẹ̀lé fẹ́ tó bá dà wọn kà ní lẹ́yìn ìbàdàn lọ ní wọn ò tó bá dà wọn ò ní fẹ́ tó bá dà <laughs> wọn ìwọ wá mílíọ̀n ìdí àbí mílíọ̀n ní wọn wá mílíọ̀n náà orí wọ́n ti dàdúró lórí orílẹ̀-èdè So, gbogbo àwọn nǹkan wọn yẹn agbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ dáadáa ètò gbogbo gbèsè ẹ̀ bá ń ké ní ọjọ́ òkọ́ o ọ̀tá lórí ìsìlámù wa mẹ́rọ ọ̀tá lórí lágbáwá ọ̀bẹ́ńbẹ́ o wọn ò fẹ́ lágbáwá fún dáadáa rárá rárá àti rárá Israẹli ní àwọn sọ́mọ́sì kalẹ̀ fẹ́ tó gbogbo orílẹ̀-èdè lágbáwá mẹ́rìndínlógún mẹ́rìndínlógún gbogbo ẹ̀ ló lè sọ ọ̀gá àti báyìí. Amẹ́ríkà náà lọ sí ìbáwọ̀ dé àwọn náà jọ bẹ sílẹ̀ ní o Amẹ́ríkà náà lọ bá wọn lára gbé Ísírẹ́lì ní àwọn ìjọba yìí o ẹ̀jẹ̀ àbáyé ti bẹ́ẹ̀ bá ní ìkú ti rẹ̀ sílẹ̀ bá gbogbo wọn wọn lọ oúnjẹ kọ̀rọ̀ oúnjẹ kọ̀rọ̀ ó ṣe kan bí mo náà lè fún ọba tí bàtà òye mi padà àtàwé ìwé ní ìtàn rẹ̀. Ṣé ẹni pé nǹkan láti wọ́n ń bá ìsìláàmù sọ̀tà wọ́n bá mùsùlùmí sọ̀tà ọlọ́ni wọ́n lẹ́bi nínú tí lè jù fáwọn ọmọọmọ ní òdodo náà làwọn ẹlẹ́bọ bí ọba kọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n súnmọ́ jù nífẹ̀ẹ́ tí wọ́n súnmọ́ àwọn mọ́mí yìí òdodo jù nífẹ̀ẹ́ náà làwọn tí wọ́n pera wọn nínà sọ́ra ti pa àwọn kristẹni ibi tí àyàkọ́ àdìyí àwọn kristẹni dáadéka bíi adúná mímú fífi ìtọ́fà ní pé àwọn àfa àfa àdì àwọn àfa ń bẹ nínú wọn tó yẹ ń bẹ fún wọn tọ́jú àfa àtọ̀ wàrò ń bá a náà ní àtàwọn àfa àfa àdì. tí wọ́n làwọn ò ní súnmọ́bìnrin ò ní súnmọ́ tòótọ́ láwọn kan nù wọ́n láwọn kan nù ọgbà lórí èdè nàìjíríà nìkan àti róòmù àti gbogbo ẹ̀ kódé èyí tó ń jẹ́ pé tí ò tí ò tí ò òkè èyí tó ń bá di ọmọ lórí nẹ́ẹ̀tì ẹ̀kọ́ ẹ̀ máa ń ta lọ rẹpẹtẹ ìwé ìròyìn a máa ń gbé mi náà jáde àbẹ́rẹ́ tó ti ta ṣe pàṣẹ lọ́wọ́ ló ń tẹ̀ mí padà àwọn tẹ̀ mí mọ́dá irú mọ́dá wo ni ẹ̀. torí pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ nu wọn ti bẹ̀rù ọlọ́run bẹ́ fún wọn wàá ná òkú la ẹsẹ̀ bí wú. àwọn tó yẹ kó wùn níjọ àwọn onídùú rárá tírẹ́tì yẹn bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n àwọn tí wọ́n jẹ́ kátólì ọ̀dọ̀ wọn lẹ́sìn wọn ò ní bá ń bínú táwọn tí wọ́n jẹ́ kátólì fún ẹ̀ ó sì rẹ̀ ní àtẹrẹ́sì ní pẹ̀lú owó rẹ̀ pẹ̀lú dọ́bà ní. kìí sàwọn àgbàlódé o rìdíìmù bíi rìdíìmù gbogbo ẹ̀ǹkan gbà yọ. ẹnì kan ti ẹ̀kọ́ owó kan sí orí náírà sọ́ọ̀mù ní ìjẹta náà lọ́wọ́ ee àwọn tí wọ́n ti dé ọ̀gbọ́dọ̀ lọ rẹ̀ sọ́mọ ní ìdí ọ̀gbọ́dọ̀ ìdí rẹ̀ ọ wà lórí bẹ́ẹ̀dì níbi ní oge kú o náírà sọ́ọ̀mù ọ wá ní ìtumọ̀ rẹpẹtẹ àti advertisement wọn ó jẹ́ pé ẹ má jẹ́ títẹ̀ ó ń yéwu ara rẹ̀ pọ̀ ó ní kí á lè jẹ́ ọ̀dọ́ yìí bó ẹ pé ìpè òní lọ́pọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ lórí àkídà àwọn yahudi yìí lọ́lọ́run fi sọ pé nínú sọ́láṣí máyídà àyà etí tó di apalẹ̀ ńlọ wà kọ́ láti lè yahudu wà nàṣọ́ra nahnu abina'ullah wà á ti bá ọ̀rọ̀ àwọn yahudi àtàwọn nàṣọ́ra wọ́n máa sọ pé àwọn ọlọ́mọ ọlọ́run àwọn olólùfẹ́ ọlọ́run kúlífà nímọ̀ yóò àdìgbò fún dídùn náà bìkan. wọ́n á dùn kọ́ ọ̀rọ̀ kéńté mi yóò lè mọ́ ti tẹ́lifà mi jùlọ ewu aláàfáàsì lórí alihamudulilayi rọ̀bì alamina látọ̀dún o ọdún tẹ̀lé tari láti tún bala ti bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ alihamudulilayi nọta èsì alihamudulilayi àwọn bá ti gbogbo àdìgbò ké àdìgbò gbígbẹ́ ní bí ìlú àbẹ rọbì aláàbí náà àjọ abẹ rọbì aláàbí náà lọrẹ àwọn ẹlẹ́rìí ń lọ ń lọ dájú lọrẹ alẹ́ ẹ̀kọ́ ni gbólóò méjì àwọn tó fi dájú lọrẹ dájú lọrẹ bí ẹ days láìpẹ́ eighteen days láìpẹ́ níjọba kátó wá sí ìlú ara àwọn ọlọ́run sọ̀rọ̀ sí. ọ̀rọ̀ máa ń pè ní fẹ́ntọ́ bá falima kuli falima yóò ha gbégbó fún bídùnú ìfún kí ló dé tọ́lọ́mù wa bí ìyá jẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ dá ọlọ́yà gbẹ̀yìn lólùfẹ́ ọlọ́run àtọmọ ọlọ́run. tíjọ ìyá ọ̀jẹ̀ kan kan ó tiẹ̀ wá tó ah, àti ìjọba ọlọ́kọ̀ sànù wa fẹ́ẹ̀kì ìjọba la ní. àwọn ìkéde kan bẹ lórí rẹ́díò tí ọ̀gbọ̀dọ̀ máa jáde tọ́yẹ́ bá níjọba gidi tọ́yẹ́ bí àwọn èèyàn yẹn wọ́n fi ẹ̀ẹ́dẹ́gbẹ́jà àwọn èèyàn yẹn nínú àwùjọ ẹ̀tọ́ ní kéèyàn ò gbèsòrò wá ó yẹ kí ìjọba kọ́kọ́ lọ òun náà pé nígbèsè ayé rẹ̀ máa sọ tó nítorò ẹ̀tọ́ ní òun fẹ́ẹ́ fi páwà jésù àbí páwà kíníkan sọ̀rọ̀ òun fẹ́ẹ́ máa bu àwọn èèyàn tó òun máa mú mi dáńdé kọ̀yẹ́ kí wà ní kò sì sí nǹkan kan bí gbọ́ bẹ́ẹ̀ tẹ̀sí wọn fà yìí lẹ̀ báwo yẹ kí wọ́n tún máa dá wàhálà fún bàtí mi jẹ lẹ́nu wọ́n tún máa fún wọn bẹ́ ẹ̀tọ́ láìsàn bá yàgò ní gbọ́ tútù lọ yóò níbi ìdá ìdíjẹ́ ẹtí ń túdà dè ní wọ́n lọ yóò bá lọ lọ lọ lọ lọ àsìkò tí yóò bá tún rí ìbù sí yóò ní àdá pé àjọ àpapọ̀ yẹn ti tẹ́ nígbà bá tún kí padà sórí pé òlòtọ́ yẹ kó lò wọ́n bá ń ìráyè burúkú àwọn náà ti máa ń ṣe ọlọ́run náà máa yí òkú jọ́ọ̀bì yẹn wọ́n máa sọ nínú orí òwò abẹ́ ìlú ẹ̀ gbọ́ ni. bíríkìlẹ̀ àbí ọba wọn ti tẹ́ yọ sáfù olùdó ti tẹ́ wù ẹ́ wọn gbọ́dọ̀ gbé lùmí mọ́ pẹ̀lú jẹun ìtọ́jú torí wọn rò fún wọn pàṣẹ yọba sáfù mẹ́. awọ́rò burúkú ra wọ́n yé àwọn tí wọ́n ti dìbìrín asọ́lọ̀ asọ́lọ̀ ń dá nínú bí ìbàdàn ti fẹ́ gba gbogbo ìbàdàn nígbà wòye ọ̀hún dé bá wọn ọlọ́run sọ́dọ̀ ọlọ́run àtọ́dọ̀ ọlọ́run àtọ́dọ̀ àwọn dáńbó táwọn òdì mọ̀ọ́kẹ́ wọ́n máa ta burúkú lọ́wọ́ ọ̀rọ̀ dẹ̀ ọ̀dọ̀dọ̀ lọ́dọ̀gbò ìjọ àgbà ọmọdé wòlé àti ẹ̀sọ́ pẹ́lú àtọ́lọ̀ ìyẹn tó yọ sí ni wọ́n fẹ́ tóbi mẹ́rin tí wọ́n yọ lẹ́yìn náà kékeré ẹgbẹ́ máa sọ àyè ẹgbẹ́ tó ti yá dágbólé wa iná ẹni. <laughs> àwọn òmùgọ̀ pọ̀ dèdèrè pọ̀ islam ni òmìnir ní ìrìnlẹ̀ islam ẹ̀sìn ọlọ́run ọlọ́run ní fájìmọ̀ yọ àzíbù kó ń bí dòdò wọn fi kù kí ló ń lọ́lọ́ mi bí àjẹ́ yín pẹ̀lú ẹ̀sẹ̀ yín tẹ́ẹ̀tẹ́ èdè ọ̀rọ̀mọdé ń bẹ́nu wọn èdè bẹ́nu wọn èdè ń bẹ́nu wọn èdè bẹ́nu wọn àwọn kóòtù wa máa kà ní òní tí ná mílíọ̀nù of náírà mílíọ̀nù of dọ́là kò tún kò ní lòrò wa tẹ́. kò sí kò ní lòrò wa tán wọ́n nà sí àwọn kan wọ́n ti jọ ọ́ àwọn náà bá lọ bẹ̀ wọ́n bá mọ sí ràmù nítorí wọ́n fi máa dá láwọn nù. yọ ọmọ mi dáná yọ ọmọ mi tọ́ ọmọ náà nìyẹn yọ ọmọ mi gun màálù bá nígbà tó bá wọn gbọ́ pọ̀ Nàìjíríà ìjọba náà tọ́wọ́ ẹ̀ pa ìjọba gidi àwọn ìkéde tí ọmọ dàrú dọ́mọdàrú ìlàwọ̀ tí ọmọdé kù sòrò wọn kọ́mọ́ ọ̀jẹ́ yóò máa bá nínú ẹ̀dùn jáde. ní Saudi Arabia ọ̀kan lè jáde dédé mọ́tàláṣí tó ní bisimilayi wasalaatu wasalaamu ala rasulillah ọlọ́ọ̀bá sọ pé sẹ́kùlá ẹ̀bẹ̀rù ọlọ́ọ̀ wọ́n bèrè pé náà ló sọ láti ẹ̀sọ́ balẹ̀ ìjọba láti. sọ̀rọ̀ bá tún jáde láì jáde wọ́n gbù lọ ni. o lè rọrùn ẹ̀sọ́ sọ́wọ́ kọ́yọ́ kí ìgbà náà wọ́n tó bẹ́ẹ̀ àbá àkàtì abilé rè pé àwọn tí ń lọ bọ́ǹbù bì kan nínú aráàmù nígbà wọn tó láwọn yẹn darí bàbá gbọ́dọ̀ mọ́ kíra rẹ̀ bẹ lọ́dọ̀ mi ìdáàbò sàkẹ́rì ìdáàbò sọ̀rọ̀ yìí ìdáàbò mi bì ìgbẹ́ ọkọ mi ọkọ mi níjẹ́ àbí lẹ́kọ̀ọ́ àwíyá mi ní sẹ́kọ̀ lẹ́kọ̀ọ́. àgbàlagbà bí káwọn dàbí inú báàgì mi nínú mọ́sáàsì aráàmùjì náà làwọn tó bá dé àtàkùtẹ̀lẹ̀ níjẹ́ ẹ bá ní àwọn ọmọ tí ń lọ bọ́ǹbù bì kan ní Kúbà sí Hawaii ní àbí àbí ìdí Hawaii àbí bá ní àtàlà ilé àwọn ẹ̀yẹ táwọn afáàtọ́ gba àwájú lè rí májẹ̀mú rẹ̀ májẹ̀mú rẹ̀ sí táwọn ará rẹ̀ ìgbọ́n wọn ti di ọ̀dà kọ̀bá àga rẹ̀ lé ìjọba ẹ̀ kọ̀bá àga rẹ̀ nínú ará mọ̀ níjọ́ kejì ẹ lọ́bí lọ́wọ́ ẹlòmí. ìjọba ti pé wọ́n ká wọ́n ká gbogbo ní ọ̀dọ́ ọ̀dọ́ aráàmì rẹ̀ kọ́ àbẹ̀rẹ̀ ìgbọ́lá fẹ́yìn ọgbọ̀n máa lágbèjọ́ tó máa fẹ́ jọ́gbọ̀n kan máa sọ̀rọ̀ tó wà lójú ọ̀gbọ̀n kọ́kọ́lọ́ àwọn ìjẹ́ lọ. wọ́n ká bí bẹ́ẹ̀ nígbà tí ọ̀rá ga máa ń bẹ̀ bó ti kọrí pọ̀ sínú kọsímù lọlọ ju rẹ ní bàbá tó ju bàbá padà sí rẹ àwọn èèyàn wa tó ní àwọn ẹ̀sán tó lọ bí èdè kó lè ṣe ní mọ̀jìnà sí bàbá tó lábò fi tó lábò. àwọn ọba akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ yẹn wà lẹ́yìn. àwọn òsì ìletò lè àìletò gbogbo mọ́sálásí wà rẹ́gísítà tíọ́sì wà rẹ́gísítà gbogbo ẹ̀sìn tẹ́ bá lè yọ̀ọ̀dá wọ́n wà rẹ́gísítà ìṣe ń sọ wà má ní tọ́ọ̀ yọ wà mọ́ ní god ìyìn ló fi tòrò yóò fi dà gbólóhùn yìí ewu bẹ́ẹ̀ gbádùn bẹ́ẹ̀ ti pọ̀ tó bẹ́ẹ̀ náà lè wọ iná ti wọ̀ lọ fọlọ́nkọ́ sànù wa ẹ ẹ ẹ jà dùn mẹ́ báyìí ọlọ́run ní falima yóò àgbébò ohun lílo ìkó ẹfun mi létí bóòlù ẹsẹ̀ níjọ́ mọ́ ọlọ́run tọ́lọ́ ń fi ti ìyá gidi orí ti ti ti ń jẹ́ yín. ẹ wọ́n pẹ́ lábẹ́ ìgbìlá ọ̀hún ìgbìlá náà fún mi wọn ní mẹ́wàá tẹ́ bá àjọ mọ́ ọlọ́run kó ti lè rí bẹ́ẹ̀ balẹ̀ àtúntò ń bàtà ọ̀hún ìmọ̀ ní kálá nínú ẹ̀dá ọlọ́run lẹ́wà ó yàtọ̀ tó lò ní ìyàṣá wẹ̀lọ́ àbúrò mọ̀ ìyàṣá ẹ̀tọ́ bá bẹ́ẹ̀ nù èrò ọlọ́run àbíyàjẹ́ ẹ̀tọ́ bá wù àtàmójúkú ogun wàlélàáyé mọ́lẹ́kọ̀ sàmáwá ti wà láàrúbì gbogbo ọlọ́run lónìí ẹ̀yẹ gan àtàwọn yòókù ọlọ́run lónìí gbogbo yìí. wà máa bẹ̀rẹ̀ lọ́wọ́ máa àti tí méjèèjì wà ilẹ̀ ìgbésùmọ̀ ọ̀dọ̀ ọlọ́run gbogbo wọ́n padà sí kọ́lọ́jẹ́ gbogbo wọ́n padà dáadáa tó kú wa wa ńgbà tá a wà láyé kọ́ wa ńgbà tá a bá dá lùkìyà wa tá a bá dé nùsàárẹ̀ ọlọ́run àwọ̀ iná ká tó wà náà وعافنا فيمن عافيت اللهم امين وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت